أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنكم ولو وبا إكلام أتيك لكم أبوتي سيولام أنكم محمد صلى الله عليه وسلم ربما كان نبي بعثا على غيره وصحابه عليه bákan náà gbogbo olùdarí ìlànà wọn pẹ̀lú dára tó fi sílẹ̀ fún wa tó fi dọjọ́ ìkẹyàmọ̀. onílé ọjọ́ òru àbíyá ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù rọ̀bíẹ́lì awùwà ìdí fourteen forty one hijira níbi sọ̀rọ̀ láàrin sílẹ̀. ní mọ́tíìdù ìlú péjú òun náà láwà tí a tún tẹ̀síwájú nínú kíkà nínú kíra wa sharh thalathatil usul. ثلاثة الأصول لدرجة المروة الإمام الشيخ المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى رحمة واسعة شرط كان كعودة الشيخ فرزان حفظه الله تعالى ورعاه نبتيات يقولون إن شاء الله تعالى أنواع الطواغيت أوينا طاغوت وأوينا طاغوت تاوي يصل الله wọtọwàgìtù kẹfìrún àwọn tọgùtù máa wọn kọ wọn kọ gan ṣùgbọ́n wọn kó sóhun kọńtà àwọn tí wọn jẹ àkórí ẹ tí wọn jẹ olórí rẹ̀ márùn ni wọn ìbílísù la'natullahi alayhi bákan náà lẹ́yìn ìbílísù àmọ́ sí ṣaitan wa man 'ubida wa huwa radin ẹni táwọn yẹn sì tọyọnu tọyọnu títí tí wọn sì àwọn àlàyé yìí oní olùmọ̀ afẹ́ máa ṣe àlàyé díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti mú wá ní àpapọ̀ wá síwájú. àtọ̀wọ̀gìn aṣọ fún apẹ́tọ́ ọ̀gùtù òun náà ní gbogbo táwọn yẹn sì lẹ́yìn ọlọ́ ìtumọ̀ nìyẹn ṣùgbọ́n wọ́n pọ̀ gan-an lórí ìlànà táwa náà mà bẹ́ẹ̀ bá lè fẹ́ máa katọ̀ ọ̀gùtù gbogbo ìsàkọ̀ katọ̀ ọ̀gùtù ni wọ́n ògùn táwọn yẹn sì ní ti tọ́ ọ̀gùtù ni ṣàgbọ́n tí wọ́n sì tọ́ ọ̀gùtù ni olù tí wọ́n ń sìn tọ́gùtù ni èkó tí wọ́n ń bọ tọ́gùtù lòun náà ọ̀gbẹ́ olórí méjì tí wọ́n ń bọ tọ́gùtù ni sódì àìníṣì ó fi kárí gbogbo ó fi dórí ọmọ ẹ̀dẹ́ nìyẹn táwọn èèyàn bá ń sí táwọn akẹgbẹ́ rẹ̀ sí tọ́gùtù ni o tó àwọn tọ́ agéjù yẹn pọ̀ gan-an ṣùgbọ́n kókó wọn sábẹ́lì jọ pé tí wọ́n já kórí ẹ̀ márùn-ún ni wọ́n. الطواغيت الذين ينطبق عليهم هذا التعريف أو تيجوي orúkọ ìtọ́ba mu tó ṣe déédéé wọn òun náà ní kóló màgbóde gbogbo ẹni tí wọ́n bá ń sìn àwọn màtìbọ̀ wáyé tàbí wọ́n ń tẹ̀lé nínú ìjọsìn kan àwọn mọ̀tọ́ wáyé tàbí wọ́n ń tẹ̀lé àwọn àṣẹ wọn kan gbogbo wọn yẹn ní tọ́gùtù tọ́ dálé lórí wọn wá pọ̀ gan-an ṣùgbọ́n ti sọ gbogbo wọn márùn ni àwọn àgbà wọn. tọ́ àwọn wọ̀nyí alákọ̀ọ́kọ́ nínú wọn. òun náà ni ibilis la'anahu Allah ìbílísù tó ṣaitan olórí burúkú àgbàánu àgbà kan nínú àwọn olórí ibú òní ẹ̀kọ́ lọ́dàkùn làwá kò níbi àbúrò ẹ̀. ayé taradahu Allah wa ab'adahu an rahmati ìtumọ̀ la'anahu Allah onípọ́lọ́wọ́n bá ti lé dànù ọlọ́run ti sàkété ẹ̀ gbogbo ìjìnlẹ̀ sí ìkẹ́ بسبب أنه امتنع عن السجود عن آدم لآدم عليه السلام torí kọ́kọ́ láti forí kalẹ̀ fún Adam nígbà tó lọ́n pàṣẹ rẹ̀ torí pé pípàṣẹ tó lọ́n pàṣẹ fún forí kalẹ̀ fún Adam yẹn bó ṣe forí kalẹ̀ yẹn ìtẹ̀lé tọ́lọ́hún ni ìjọsìn ló ṣe fọ́lọ̀ agbègbè yẹn kì í ti fún Adam torí kọ́lọ̀ ló ṣe kíni o ọlọ́run lọ́n pàṣẹ rẹ̀. wàá sọ lọ́hà subhanahu wa ta'ala Ìbílísù yìí. lẹyìn ìgbà tó ṣe yí pé ó ti di ẹni tó lọ lékò nínú ìkẹ́ rẹ̀ ọwọ́ àti ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga jùlọ wọ̀tẹ̀kẹ́ bẹ̀rọ̀ ó sì tún ṣe mọ́tómọ́tó ọ̀là àdàbọ̀lọ́ lọ́lọ́run bá sọ dẹni tí ó tẹ̀bílé wọ̀tọ̀rọ̀ dàbò wọ àbọ̀ àdàbò ọlọ́run wá lé jìnnà ó sì gbọ́ta kété rẹ̀ lẹ́yìn ìkẹ́ rẹ̀ wọ́n súnmìyà wọ́n pè qila li annahu ablasa mina rahma yaani yajisa mina rahma nítorí nítorí tí wọ́n fi ń pè ní ìbílísù ní gbígbé torí kó ti jákà fún mi kí ọlọ́run ó ti gbà pé láyé kí ọlọ́run tó bọ̀ wọn torí pé gbà tó lọ́wọ́ ọba ilé kí ọlá tó sẹ́bílẹ̀ tọ́lọ́ lè fóònù kẹ́ nítòsọ bọ́lọ̀ ní pé ọlọ́run ó ti mọ̀ fóònù ti tó lórí ikú báyìí ṣùgbọ́n sọ́ọ̀hún ti jọ́ ìpèsè fún wọn mọ́ ọtọ ọ̀rọ̀ tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run o tún wá lérí léka ìwájú Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìbílí ìtura kọ́kọ́ tó orúkọ rẹ̀ túmọ̀ rẹ̀ ọlẹni tí wọn ti jákè kó níbi ìkí Ọlọ́run. wàlúmọ́bìlísù wọ́n yá isu nínú èdè lárúbá tó bá nílágbájá mùkúlísù ni àlìyá isu mi nà ṣẹ́yìn ẹ̀tọ́ jákè kó níbi ìkàpé bẹ̀rẹ̀ lé fa àìláìsà àfa ìbílísù làánàhùnmọ́ ìbílísù fúnra ara rẹ̀ kí ọlọ́run ọba ilé kí ọlá ó tún pé jìnnà sí kí ọlọ́run gbogbo yẹn jìnnà sí kẹrẹ̀ onírọ́sọ tọ̀wàkì olórí pápátá nìyẹn làánà gbogbo ọlẹ́rìí amúrúbẹ́ ìbáradẹ́ ti rẹ̀ ìlà olórí ní pàṣẹ kí yóò ti tàbí yàtọ̀ sọ́lọ̀ wọ́wọ́ alẹ́bí yá múlò bí ti báyìí wọ́n irọ́ rọ́sùlì láì sàlàyé sàlàm. ìbílísù yìí ó náà ni ó tún máa gbé lọ́sọ̀ fáwọn èèyàn kan mí ìtọ́ yàtọ̀ sí ìtẹ̀lé sàlàm sàlàm yọ ọmọ pé káwọn èèyàn ya pa sí ọ̀rọ̀ anabi sọlá ìsọlẹ wọwọ lẹbi yamuru bí fún adé ghayrilá wọbi tahiri wọ tahiri yọ ọmọ pàṣẹ igbe káwọn èèyàn wọn mọ tẹlẹ tí wọn sọlọ sí ọlọ́run ọba ìlẹkẹọlá bí tahiri níbi pé kọlọrun sọ nǹkan dẹtọ wọn ni mọgbà ẹtọ ọlọ́run lẹtọ wọ tahiri tọlọ́run ṣe nǹkan léwọ wọn sọ pé mọgbà ìwọ ọlọ́run léwọ ìwọ ọlọ́run sílẹ tó ń tiẹ tọlọ́run sí léwọ ìbílísù ni mọgbà òkú àwọn kan ìwà. fa ìbílísù òun àmà gbàrú ṣàrù wọ́n wọ́n rọ́ọ̀sù tọ̀wọ́gì òun gangan lórí sun ìpìlẹ̀ gbogbo aburú pátá ọ̀dọ̀ ìbílẹ̀ sùn ni òun náà sì tún ní olórí gbogbo àwọn tọ̀wọ́gì àwọn kẹtàwọn èèyàn ti lẹ́yìn ọ̀lọ́ òdíje lẹ́yìn ìwọ náà ó láti lọ mọ̀ pé ìbílẹ̀ ọ̀tá rẹ ni o ọ̀tá rẹ ni ọjọ́ ọ̀tá fún baba ńlá baba rẹ nípìnlẹ̀ àkọ́kọ́ ọwọ́ àmọ́ pé ọ̀tá jẹ gẹ́gẹ́ fúnra rẹ náà lọ jẹ ìbílẹ̀ ẹni tí ọwọ́ dáadáa fún ọ ni torí pé pẹ̀lú sábàbí rẹ̀ ní baba ńlá wa adam alayhi salam ló fi kúrò nínú àlìjánná ló fi di ìrònú ilé ayé tá a wà yìí tó torí lélẹ̀ yìí ẹni tó lé baba ńlá baba rẹ̀ kúrò lálìjánná ó yẹ ọmọ kọ́ta rẹ̀ ni ẹ ọ̀tá rẹ̀ ni ṣèkọ́ọ̀lù ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ra sọ bẹ́ẹ̀ ọlọ́ni yá ẹ̀yin ọmọ adam ó ń pè wá iná wa létí. ó ní láyé fìdí ẹ̀dá kó mo ṣe ìtọ́n ẹ má jẹ́ kí ṣe ìtọ́n ẹ má jẹ́ òkú fìtí dàbá yé o kama akhraja abawaykum min al-janna gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó mú àwọn baba ńlá yín ìyá yín àti baba yín kó ọmọ ẹ̀dẹ́ jíjáde kó nù al-janna yanzi'u anhuma libasahuma ọgbà sọ́kù lára wọn subhanallah shaitan ọjọ́ sábà bíi tí a sọ fi kó lára baba ńlá wa ájàmálẹ̀ àti ìyá ńlá wa hawa aleyhi masalam ọgbà sọ́dára wọn líyùrí yahoo máa sa àdéhìmá láti lè fi òwò wọn méjèèjì èjì ní wọ ẹnìkan láti pé kórìíra rẹ rẹ láti fi wọn. ọlọ́ni dáná ìtọ́nu rí yé o òun àtàwọn ọmọ ogun wọ́n rí yín láyé tó ti pẹ́ yóò ní rí ẹ̀yẹ ò ní wọn bó ti kọ̀ mọ́ ṣe olórí burúkú ìwọ náà wá sọ pé ẹ ah, à ah, bó ṣe ń wọ wá yìí èso bẹ lórí ìdí ẹ o à ah, ọmọ èso ni wá o subhanallah ọmọ èso wá o ọmọ ìbílí ọmọ ṣèkọ́ọ̀n à ọlọ́dàkùn ìyàwó ayá o à mọ̀ fún lórí burúkú àgbà ọmọ lórí burúkú àgbà ni ọ tí náà tó wá pèrè ní ṣèkọ́ọ̀n àwọn yẹn tún kọ́lé gan wọn nílé ìtúlélẹ́yìn fóònù ilé yìí ti afẹ́ tó rò nígbà tẹ́yìn gẹ́gẹ́ fúnra ara yín tẹ ní èṣù ń ta wọ́n nílé èṣù ni wọ́n ti kọ́ wọ́n lè gbé kàńbẹ́ ní sẹ́rí ní wọ́n lè ní èṣù ni oníkó gbogbo àbíkílẹ̀ máa ń pè ẹlẹ́gbà àbíkílẹ̀ ń pè ẹlẹ́gbà wọ́n lẹ́lẹ́gbà àmọ́ àwọn àgbórúkọ tẹ́ ń pè ní abíwá ń pè ló ń àbóníbílálà ni torí ẹlẹ́gbà torí ẹ ẹ wọ́n ní tó ọba ń wá tọ́ba bá gbé ọlọ́mọdé arésù wọ́n lò dórí ta sẹ́rí ní tọ́ba dórí ta sẹ́rí tó yàtọ̀ náà di òbí ó sí ọ̀yọ́ wọ́n lọ gba èsù bíbẹ̀ subhanallah gbogbo bí wọ́n lọ fi sórí ta rẹ̀ ní sẹ́ńtà lọ́nà ìdò áwùjọ náà ibi tí ọ̀nà ti pín méjì tọ́ba ti kọjá bí wọ́n ti ń sẹ́kù ní iwájú àlàmọ́lẹ̀ lọ́hùn yẹn ibi tí ọ̀nà ti pín méjì ti kàn lọ tẹ́ ti kàn lọ sí ibùdó áwùjọ yẹn oríta yẹn báyìí ibẹ̀ ni ojú ẹlẹ́gbàá bí ọlẹ́gbàá bá wọn. wọ́n ní ah, oríta èṣù ni ẹ́ tí wọ́n bá ti ń wá èṣù àwọn olóyè láàyè mi lẹ́sọ̀ ìtọ́ ni ọ̀dẹ́ àwọn àti iṣẹ́ ìtọ́ náà àdáṣẹ́ papọ̀ àdáṣẹ́ papọ̀ kò sí sí tí ó ti bá wa ẹ̀yìn ẹrú rẹ̀ tí ẹjọ́ ń ṣe náà ní ọ̀sẹ̀ kínní o kò lè lìjọ máa lérò pé yóò ní kàkàkà tí ó sì fún yín lórí ìdílé sọ́ra o sọ́ra o bí ẹ bá tún wá sọ̀rọ̀ wọ́n lè jẹ́ ọ̀pá aṣẹ́ ìtọ́nu jẹun tí wọ́n ní tíbí rẹ̀ ó ṣe wọ́n ní tíbí rẹ̀ ó kùn aláàbò àgbẹ̀ kí ni wọ́n náà wá mi kọ́ bá ṣe tán lùdì ọ̀dún tó lórí rẹ wá ń ṣe tán bí ọjọ́ ẹ bá jẹun ẹ́ tó bá di pé ọ̀tẹ̀tẹ̀ wá síbi tó gùn kódà àwọn yẹn tó ń sọra wọn wọn lóhùn ní èṣù beleke èṣù beleke lórúkọ tó wọn dájú pé ọmọ ẹtí jẹ́ ṣètọ́nù yẹn ta tọba ọmọ ẹtí jẹ́ ṣètọ́nù yìí ipe olórí burúkú ńlá ni la hawla wala quwwata illa billah òní gbèrò àti bàjọ́ orí kìdí kọ́ bàjọ́ kọ́ ó ní à ìdí èṣù làwọn ti ń jẹ́ táwọn o ìdí èṣù làwọn ti ń jẹ ṣètọ́nù wa gbámú wọ́n fi ń ṣeré wọ́n ní àyẹ̀dọ́ kí lọ́wọ́ ń ṣeré báyìí bàbá rẹ̀ fọ́ pa lórí ni mọ̀lẹ́bí rẹ̀ ọ̀fọ̀ gba láyà díẹ̀ ẹ̀gbọ́ ọ̀rẹ́ rẹ̀ alásùnmọ́ rẹ̀ ọ̀fọ̀ ọ̀pá ni kò tí ì ti lọ yọjà wíjúra yọ̀bọ̀ síta tọ́ba ti ń sáré tẹ̀lé ya ẹ máa ti ń lọ sọ́jà ẹ má máa dọ́jà ẹ má máa di ọjà ẹ máa ti ń lọ́jà ẹ máa bí lọ pé ń bọ́lẹ́ ní mọ̀ wáyé wọ́n ní gbòòrò ni wọ́n ní ẹ tì máa ró tẹ̀bẹ̀ ní gbòòrò ni ẹ tì máa ró tẹ̀bẹ̀ iná tẹ̀bẹ̀ tí ọmọ sọ́ọ́lù rẹ̀ ó ti ń já gbèrè ọdún orí ti wà lórí ẹ̀ tipẹ́tipẹ́ torí ẹ̀ já jìnà ṣíṣe ìtọ́ gbogbo tí ó ti fa ṣíṣe ìtọ́nu lè súnmọ́ àyàn ìdàpọ̀ ẹ̀já jìnà sí káti mọ́rọ̀ ọlọ́run káti mọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam káwọn ọ̀rọ̀ wọ̀nyí kó tó wa ká máa ka alukur'ani karim ní gbogbo ìgbà ká mójútó àwọn ìrántí ọlọ́run azikar ká mójútó dáadáa ká jẹ̀mí wá pa lórí àti tèrèrè lórí àti dáadáa ká ní kápá lórí ẹ̀mí wa tá a bá tèrè ẹ̀mí wa jà lógun ìdè lọ́rọ̀rùn láti kékeré ọjà ṣẹ̀tàn lógun ṣùgbọ́n tó o bá ti rẹ́mi ẹ̀jà lógun ṣẹ̀tàn súnmọ́ pẹ́kípẹ́kí o ṣẹ̀tàn súnmọ́ lọ ẹni bẹ́ẹ̀ àwa náà ní kí àwa ti ká lọ sọ́ra kó níbi gbogbo tí jẹ́ máa burú ṣẹ̀tọ́n ká máa wọ ọlọ́run bá ní olùsọ kó níbi aburú ṣẹ̀tọ́n pẹ̀lú gbọ́dọ̀ a'udhu billahi minash shaitanir rajim bẹ́ẹ̀ ni a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim. a'udhu bi kalimatillahi àmọ́ fi orúkọ ọlọ́wọ́n ọba ilé fiọlá wá wọn wá ìsọ̀ fún wa òhìn tó tàbí kẹlímàtì láì tá a má ti bí kúlì ṣe tọ́ni wà há àmọ́ ní kúlì àyíní làámà àmọ́ fi orúkọ ọlọ́wọ́n yẹn àmọ́ fi wá sọ kú fún àwọn ọmọ wa ní kó níbi àbúrò ṣe tọ́ọ̀nù gbogbo àwọn ìrántí ọlọ́wọ́n yẹn àmọ́ fi bẹ́ẹ̀ fún àwọn ọmọ wa ti kú yàrá wa gbogbo nǹkan wọ̀nyí nínú tó yẹ ká mójútó di o gbogbo bí tíṣẹ́ ìtọ́n ti máa kámá sí ní tàbíbi àwọn aṣẹyà pín torí pé ṣe tán olórí gbogbo àgbà ní kọ́lọ́ ìyàwó ayé àbúrò ẹ̀. gbogbo ẹni tí bá wá ń ṣe tọ́lọ́ dáadáa tó mójútó ẹ̀sìn ọlọ́run ṣẹ̀tọ́n ló lè ráyè lọ́dọ̀ wọn. torí pé nígbà tó sọ gbogbo ẹ̀ títí ó ní ilá ìbáradá tàbí ní homo mọ́kìláṣí àfàwọn tí wọ́n fi tọkàntọkàn tẹ̀lé sí wọ́lọ́ tí wọn náà tó ṣe pé ṣẹtọ nìyẹn ò ní jẹ gàba lé lórí tí ò ní ní kápá lé lórí wọn náà wà nù wọn bẹ́ẹ̀ pẹ̀lú pé wọn náà ọ jẹ ẹrúsìn Ọlọ́run ọba rere tọmọ tẹlẹ tọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdú lọ. asáàní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tọwádìí òun náà ni mọ̀nì ọ̀bídà wà hùwà rọ́ọ̀dì ẹni táwọn èèyàn sìn tọwọ́ ayọ́nu sí. àyè ọ̀bídà wà hùwà rọ́ọ̀dì wọ́n ti títí ọba títí bàbá yìí ni kò lè dá báwọn bàbá olóríire kan tuntun ti ń bẹ láyé nìyí bàbá yìí wọn ni ọsàn àánú àwọn wọn bẹ̀rẹ̀ sí ní àánú ni ọ wọn gangan nìkẹ́ bàbá o kò sí tẹ́ ẹ lè ṣe níjẹ́ ẹ bá fún ni ni wọ́n fún ni níjẹ́ ẹ bá fún yàn wọn ò fún yàn ó lè jẹ́ nù ẹ̀yìn ni. wọn bẹ̀rẹ̀ sí ní kú àwọn pátíkù sórí ti ní ti ń kó bọ̀ ọ́ ń kàn máa ń kàn máa ń kàn máa fún ọ wàá rò pé ẹ káàdì ẹ̀yàn ẹ̀ láàrín bàríkà. ẹ là àlùbáríkà òdìdí tọ́gùtù ìdọ́gùtù gbogbo àwọn ìròyìn tí èsì tiẹ̀ tó ń ròyìn ọ̀gbìn káyẹ̀ dákẹ́ ìròyìn ọlọ́ọ̀bá nìyẹn ọlọ́run tó bẹ́ẹ̀ onírọ̀ ọ̀gbọ̀n rahim ọlọ́ọ̀bá ni mo bí àti ọmọ sọ̀rọ̀ ọlọ́run jẹ́bẹ́ yẹn fi àbúrò wa àwọn èèyàn wọ́n ń wọ́n wọ́n fi irú ẹni bẹ́ẹ̀ kọ́kọ́ tọ́gbó tọ́gbó tùbí o sàkúlẹ̀ bọ̀ nínú ẹni bẹ́ẹ̀. àmà mẹ́ni ọ̀bìdà wọ̀ wọ́n ọ̀gọ́ irú rọ́ọ̀bì ṣùgbọ́n ẹni tí wọ́n ń sìn tó wọ̀ yọnu sí tó yarí kalẹ̀ tó fi bínú hàn tó fi àìdùnnú rẹ̀ hàn tó sì fi kíkọ́ rẹ̀ hàn pẹ̀lú títí yẹn wàlà ẹ̀dọ́kọ̀lù fi hàdà ọ̀rọ̀ ti ọ̀wọ́nú ẹlẹ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́nú ẹ̀. ń sọ fáwọn èèyàn pé bàbá àwa ti mọ̀ yín náà bàbá amagbẹ́yìn òní fẹ́ àwa la ń ṣe Baba yín bàbá amagbé ẹ̀yin ọ̀fẹ́ ẹ̀ torí sẹ́yìn òsì fẹ́ ni bí ẹ̀fẹ́ jọra yín lójú ṣùgbọ́n bàbá àwa la máa ń tọ́lọ̀ ń gbé yín kalẹ̀ fún ọlọ́run ò gbé yín kalẹ̀ fún kankan bí ká tọ́ka yín sí dáadáa lọ. àmọ́ pa wá jẹ́ nǹkan kankan jẹ́ máa fi ròyìn kan lóru yín ọlọ́run bá ròyìn wa kẹ́là kẹ́là lè á nya ẹ̀yìn sà aleyhi salam aleyhi salatu salam ọ̀bìdà àwọn èèyàn ṣe Ìsá ọmọ Maryam alayhi salam ẹsẹ wọn ń pè ní kí ni wọn ń pè láwùjọ wa náà Jésù àbígẹgbẹ wọn ní Jésù ni wọn ń pè anabi Ìsá alayhi salatu wassalam Ọlọ́run pè ní kí ni Ìsá ó sì tún pè ní al-Masih ibn Maryam Ìsá ibn Maryam tàbí al-Masih ibn orúkọ méjì tọ́lọ́ ọba tí ẹ̀dá tẹ̀ wá tó pè nù nínú ibòmíì Ọlọ́run tún pè ní róhùn míì ọlọ́run pè nínú ruhun min ọlọ́run pè ní ẹ̀mí kan látọ̀dọ̀ òun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bọ́lọ́run ọba ilé kí ọlá ṣe pé ànábì Ìsá alayhi salatu wassalam òun náà lélẹ́yìí nígbà tó ọlọ́run ọba ti ti pè bẹ́ẹ̀ àwa náà ti kí ni o a pè bẹ́ẹ̀ pítọ̀ ọlọ́run pè láwọn orúkọ yẹn tó ti yẹ lẹ́yìn yẹn a sọ̀rọ̀ àforúkọ tọ́lọ́run ọba ilé kí orúkọ rẹ̀ kọ́ yẹn kò sáà níbi kàtí jẹ́

àwọn kan ní ti ṣe kí o òun sì ń jọra àwọn tó súnmọ́ra wọn díẹ̀ wọn ni Dáàbì àbẹ́ ẹ̀kọ́ ni Bùnìyàmínù wọn ni Bẹ̀njámánì ẹ̀wọ́n lọ́mọ tẹ̀gbẹ́ kò sí wàhálà kankan àwọn forúkọ ẹ̀ ṣe kí ni ó ní túmọ̀ sí wa ó tiẹ̀ díẹ̀ Yakob Jacob tẹ̀mọ̀ kó ṣe kí ni o ó sumara wọn àbí bẹ́ẹ̀ ni Yusuf tó ni wọ́n pè ní Joseph àbí tọ́ àbí yéṣùfù ní ṣé jósẹ́fù náà tọ ọ̀dà báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibrahim wọn ni abraham àbí ẹ̀kọ́ ni ishaq isaac tàbí isaac ẹ̀ẹ́dì tó gba àwọn ẹsẹ̀ kíni o òṣùmọ̀ra wọn dákun kí lọ wá fẹ́ sọ kí ni wọ́n fẹ́ sọ nípa isa àti jẹ́wèé sùn jẹ́wèé sùn kọ́ jẹ́ sùn ni ẹ̀yìnsà oníjì ìsọ̀ kí wọ́n sọ papọ̀ ni kò papọ̀ sọmọra àwọn arara torí di eléyìí èyí ká máa tàn sí o ẹ̀yìnsà bọ̀ ní Maria. àwọn èèyàn wọ́n ń sìn gẹ́gẹ́ bí àfisẹ́ni ti ṣe wà lónìí wọ́n gbà ní olúwa wọn wọ́n sì gbà ní kíni olùgbàlà kódà wọ́n tún pè ní ọlọ́run lódìdí subhanallah wọ́n ní ẹ̀jẹ̀ kan ẹ wá pàdé Jésù o ẹ wá pàdé Jésù o ẹ wá pàdé Jésù o ẹ̀wọ̀n asọ̀bi tó ti pàdé ẹ̀ àwọn èèyàn pàdé bẹ̀ wọn ò ní rí àwọn èèyàn ti mọ tọ́tọ́ sí wọn pé oúnjẹ ẹ̀ńtẹ́ ní ká pàdé dà oúnjẹ ti hàn wá. ní ilé ní chọ́ọ̀chì wọn ni wọ́n pàdé ẹ̀ lónìí ní chọ́ọ̀chì mi náà lásìkò yẹn náà wọn ni wọ́n pàdé ẹ̀ yọ mọ̀ yọ sí chọ́ọ̀chì kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan yìí. ìwọ́n dànù tí èsè kó ti ní mẹ́ta torí tí ọba ya wí kó ti ní wí lára sẹ́ńpé wéré ọwọ́ wí ni kóde ẹwọ́ wí ni ẹ o sani ẹ wá pàdé ànẹ́bí bí kan rárá o nítorí sọ fún yín tẹ́ gbàgbọ́ tí ọ̀dà ọkọ̀ ànẹ́bí sì ni pé ẹ máa bọ̀ wá sí mọ́sálásí wọ́n ti ń pe ogún ànẹ́bí ogún ànẹ́bí ní tàǹtì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Abu Hurairah ti pe àwọn èèyàn síbẹ̀ ó ní ń bolẹ̀ yín yín tí àjókòó láti ní gbàtìgbà tí wọ́n ń pé ogún ànábì mọ́sálásí àwọn èèyàn rọ wìtìwìtì wọ́n rọ wọ́n jẹ́ mọ́sálásí àwọn wọ̀túwọ̀tì ah, níbo ni wọ́n ti ń pín kínní yìí níbo wọ́n ti ń pín asáwọn kó ti ń bẹ ẹnu ẹ̀sìn náà ni wọ́n á wọ́n pé ogún ẹ̀sìn sáré wa wọ́n bá ó sì ní wọ́n nígbà tẹ wọlé ẹ̀ẹ́dẹ́ nìkan tó jókòó nípa àwọn èèyàn sọ̀rọ̀ gángan nù wa innama warrasu al-ilm ìmọ̀ ni wọ́n fi kalẹ̀ bàmọ́ ni akhadahu akhadha bi hazzin wafir ẹ̀ ń bá ti mú èrè tó tóbi lódì. àmọ́ ká ní wàá pàdé àtẹ́bí ibì kan ó ti wọ kóòdì wí mo rò bóyá báyìí kí ni kóòdì yẹn kí ni fún mi ni kóòdì yẹn wéré ó sì wí. sẹ́ni bá máa lọ sí ìtàn ọmọ Mariam kẹlà ọlọ́run ọba tó wá dá gbogbo wa ń gbọ́ o gbogbo oríṣiríṣi orin yọmọ kọ́ni ó tàbí ń gbé kíní ìlarugẹ náà ni ọ̀làgó torí ẹ̀ olùlù torí ẹ̀ gbogbo ẹ̀ náà ló ti ń torí ẹ̀ wọ́n ń sin Isa ọmọ Mariam ṣùgbọ́n nàbí Isa alayhi salatu wa salam tó sọ ni pé láyéláyé ẹ̀ má ti bẹ̀ inna Allaha rabbi inna Allaha wa rabbi wa rabbukum fa'budu hadha siratun mustaqim ọ̀nà tó tọ́ lélẹ́yìn ọlọ́run ọba ni ẹlẹ́dàá àjàtẹ̀lẹ́dàá yìí ó nìkan náà ni ẹ̀sìn hadha siratun mustaqim ọlọ́ni kan sálà fọlẹ̀ àṣàbò mi bẹ̀ yìí. àwọn ọjọ́ wọn bá pílẹ̀ rẹ̀ yẹlẹ́ lẹ́yìn rẹ̀ àwọn kan ní ọlọ́ǹkan ló ń kún rẹ̀ olúwa ní ẹlòmí ọlọ́mí pé àwọn kan pẹ̀lú olùgbàlà àwọn kan ní rárá o ọmọ ọlọ́run ni àwọn kan ní rárá ìgbákejì ni rárá o kò rí bẹ́ẹ̀ ẹ́ àwọn kan tiẹ̀ ní ẹ̀rọ ọlọ́run ni káwọn ọ̀tẹ̀ mọ́ parọ́ wọn wá pé fàtàlà fàlẹ̀ àṣàbò mi bẹ̀ yìí fọwọ́ ìlú lílẹ̀ dé iná kẹfà ègbé ọmọ jẹ́ ti gbogbo àwọn tó ṣe pé wọ́n ti àìgbàgbọ́ ní ọjọ́ tó kálukú wa tá pàdé ẹlẹ́dàá wa tí ọlá rẹ̀ ga jùlọ. sọ̀tòrí délé ẹ̀já mójútó ìjọsìn fún ọlọ́run nìkan ṣoṣo. àwọn ọmọlẹ́yìn ìsà nígbà yẹn àwọn tó kù ní ìsìn náà wọ́n lọ sí ẹ̀yìnsá ọmọ Mariam ṣùgbọ́n ẹ̀yìnsá ọmọ Mariam nígbà tó ń sin lẹ́yìn ọlọ́run làkínnáhùn wáyé rọ́ọ̀dẹ́mídàlì kò yọ́nù sí kò sì gbà ẹlẹ́yìn wọlé wọ ọmọhò wọ ọ̀zẹ́yìn àwọn kan sì yá rẹ̀ ẹ̀yìn bá dé kátólíìkì ní ìdè òde rí eré pọ̀ àbí ẹ̀kọ́ ni eré ìníwọ̀n ìṣẹ̀dá tiwọn lọ́hùn wọn gbogbo ọjọ́ tiwọn eré ni ọba dé ṣọ́ọ̀ṣì orí eré díẹ̀ bí ọbẹ̀ bọ́ bọ́ba dé àwọn àlejò kọ́ orí eré gbogbo bí títí àwọn tí ń gbé àwọn pẹ́trọ̀ ní mẹ́trọ̀ ní káàkiri gbogbo yàrá kọ̀ọ̀kan gbére kíní kan sí ìyá àtọmọ kan tó gbé nǹkan dání wọn á sì rí lọ bí a la hawla wala quwwata illa billah tí ẹ bá já sílé mi ìbá inú rẹ pé ẹ òye lásàlẹ kóbì ni wọn mọ ṣubú tiẹ káàkiri ẹgbẹ lọ síbi ìbá iná ẹgbẹ lọ sórí àbẹ̀wò ẹgbẹ lọ síbẹ̀ pé bàbá ọmọ kọmọ sọ gbogbo ẹ ẹni ń sọ lọ́dọ̀ tí wọ́n bá gbà díẹ̀ ní ìsìn ọwọ́ kan máa tẹ ẹni tó gbà kò lè ṣe kankan ní kankan rárá ẹwọ ara mọ́tò náà wọ́n fi joseph kan fẹ́ fi kíní kan tamasi kan gbogbo ẹ̀ ẹ̀rí ọ̀tún ya àwọn tún yà sílẹ̀ náà eré náà símbọ̀ eré nìkiri símbọ̀ tí wọ́n eré ní ẹ̀rí kọ́ ya nǹkan méjì rí lọ kátólí òun àti eré nàmbà wà ní wọn àpáàdì ọ̀ pàdé àwọn páàdì ìlé ìlé pọ̀ ìlé pọ̀ ètò sí kejì báyìí lẹ́yìn eré agogo látọ̀ wà lókè àbẹ́yẹ̀ òfurasí páàdì ẹ̀ẹ́dókè páàdì ìbàdàn ẹ̀ẹ́wò tí wọ́n fi kọ́ aago yẹn ẹ̀ẹ́wò sì ti ṣiṣẹ́ mi báyìí àwọn arábàdí bíi aago special made aago ọ̀ràn ṣèṣì bẹ́ẹ̀ ni lọ́lọ́mọdé gbàǹgbàǹgbàǹ àwọn àgùntàn máa jáde àwọn àgùntàn lọ́wọ́ adúpẹ́ fún ọ òṣèré tọpọ̀ fún ọ̀sẹ̀ wa ní òṣèré bí tọpọ̀ ti ṣe. sá ọmọ mariam wọ́n tún ń ìyá rẹ̀ ọlọ́run sì ni màá fi ọmọ mariam àti ìyá rẹ̀ ojúṣe ọlọ́run ni màá fi ìyá rẹ̀ sì díẹ̀ kọ́ ni olótìtọ́ ni ni ìyá ni sọ̀hán jẹun tọ́lọ́wọ́n wọ́n á lọ́dọ̀ tó ń sá jẹun sí ààrẹ jẹun wọ́n sì bẹ́ẹ̀ náà Uzair wọ́n ní ìsirẹ̀ akọ̀wé wòlíì ìsirẹ̀ akọ̀wé ọ̀dẹ́rù wọn ṣe kí ni wọ́n ṣe òun náà ọlọ́ni kọ́lá ti yahudu Uzair nígbàdàn lọ́ àwọn yahudi àwọn jù àwọn ní Uzair ní ọmọ ọlọ́run kọ́lá ti nasọ́rọ̀ ìdásẹ́hó gbọ́dọ̀ lọ́ ẹ̀dá kun gbólóhùn tí wọ́n ní ẹkún rárá wọn ni wọ́n sọ jáde wọ́n fi àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ìlékè ọlá ju ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kọ́ ọ̀tá làkùn ọ̀nà ọlọ́run tẹ̀lé wọn ọlọ́run ti wí náà kúrò ní kó lè ti máa fi ẹ̀dá wí ẹlẹ́dà sọ́jọ́ra wọn sọ́jọ́ra wọn ẹlẹ́mẹ́tò lọ sí yóò tún gbé yóò tún gbé rẹ̀ cross yóò tún yóò tún lákì ẹ̀bọ̀rùn yóò lọ sókun ma ó lágbélébùrè rẹ̀ ìgbà wọn kan lá lórí ọ̀tá rẹ̀ dànù alórèkọ alóbìnì. sọ wọ́sẹ̀rì àwọn kan náà tún fi lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́n lé ọ̀húnlẹ́yà ń bẹ́nu sílámù náà. àwọn kan pé àwọn ẹni àwọn ilé àwọn ẹni ọlọ́run rí o àwọn ẹni ọlọ́run rí wọ́n ń sìn wọn lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́n sọ lè ṣe òun àwọn ẹni rí wọ́n sìn wọn min ibadillah náà àwọn ẹ̀sìn irú wọn ò ní síbẹ̀ balikanu yunkiruna hada dúkọ̀ sí pé gbogbo àwọn yẹn wọ́n máa kọ àwọn ìdísí yẹn wòlù haribuna manfaala gbogbo ẹ̀sọ́ bá ti ṣe wọ́n ti máa bàjá ọmọ gbógun ti wàmà ní ọ̀bìdà wà hùwà bẹ́ẹ̀ irun rọ́ọ̀kìn gbogbo ẹni yóò tún bá ń sìn ẹni tí ọ̀yọ́ ló sí sísì yẹn irun rọ́ọ̀kìn bìtàlì wà iná wùlá yusa ma ọ̀gùtà onímọ̀ sí kíni o ìlú ẹni bí òní lamma anzala Allahu qawla torí ẹni gbà tí ọlọ́wọ́n bá ilé kíọ́lá sọ ayà kalẹ̀ pé innakum wa ma ta'buduna min dunillah hasabu jahannama antum laha waridun ọlọ́ dáadáa jù ẹ̀yin gbogbo tẹ́ ń sílẹ̀ yín ọlọ́run ìgbóná jahannama ni o ẹ̀yin àti ẹ̀ ìdílé wọ̀bẹ̀ o ẹ̀ wọ̀nùnà jahannama ni gbogbo tẹ́ ń sílẹ̀ yín ọlọ́run ìgbóná jahannama ni ẹ̀ ti ṣe kiri o ẹ̀ wọ̀bẹ̀ nígbà tó lọ́ sọ nínú àyà yẹn wà ní sọ́ọ́sì farihal mushrikun àwọn ẹlẹ́bọ inú wọn dùn gan wa qalu wọn bá sọ pé nahnu na'budu al-masih wa na'budu wa na'budu a máa sin masih a sin masih a sin máa sin a gbogbo ọ̀yẹn wọ́n máa bẹ pẹ̀lú àwọn nínú náà ni sẹ́ni báyìí wọ́n ń sin masih àti wọ́n sì rán wọn pé kó ṣe kí ni wọ́n sì hùn kódà tó bá rí pé nìkan fẹ́ ṣe wọ́n tún tàtàkùn ọba àjà agbógun tí wọ́n ní rán abẹ́kọ̀ọ́bọ̀ tó ta ni abẹ́kọ̀ọ́ yẹn pé táwọn bá wọná àtiwọ́ táwọn sì làwọn jọ wọná kẹ́là èrò tí wọ́n nìyẹn pé àwọn sì ń túláàsì òun náà sábẹ́ àwọn fẹ́ fa wọná túláàsì kẹ́là kò torí ẹ̀ nígbà tó ti rí báwọn ẹni tí wọ́n bá ń sìn tí èsì pọ́yọ́nú sísìn yẹn tí sísìn tí wọ́n sìn yẹn òun ní sínú tọ́gùtù dépò pé ó ti kí ni o yóò tiẹ̀ wà wọ̀ náà. sọ ìgbà tí wọ́n tí wọ́n sọ lẹ́yìn ipa wọn àti ẹ̀ àwọn jọ wọnú náà ní fa anzala Allahu ta'ala lọ́lọ́ba tó sọ ayà mi kalẹ̀ pé innal ladhina sabaqat lahum minnal husna dáadáa ju gbogbo àwọn tí dáadáa ti gba wájú lọ́dọ̀ wa sí wọn tá ti mọ̀ wọ́n lẹ́ni ire tí wọ́n ti ṣe dáadáa tí wọ́n ti fi aburú tí wọ́n ti ń pa aburú irú wọn òlà ìka ẹni ha mo bọ àjò àwọn wọ̀nyí àtàkété wọn sí náà ni wọn ò ní lẹ́tọ̀ọ́ sí náà wọn ò sì ní wọ náà rárá لا يسمعون حسيسها وهم في مشهد أنفسهم خالدون òní gbọ́ òórùn rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ti ń jẹ́ wàhálà ìpayín kéke ìfòòró àti ariwo tó lágbára òní gbọ́ paná jahannam bẹ́ẹ̀ sì ni gbogbo tọ́ka tí wọ́n fẹ́ nínú àlìjẹ́nà ni wọ́n máa rí àwọn sì máa fẹ́ nínú àlìjẹ́nà péré subhanallah àjọ ìpè tó o bá lọ lọ sí màtẹ́ ìbọn Maria nínú gbàgbẹ́ ṣé tí wọn bá wá wọ náà ṣé màá tún náà wá wọ náà ni ní wọ ìwọ nìkan lọ́dà wọ náà ẹ àwọn ọ̀rọ̀ lè lè ní kò ní nìkan dà láàrún pé tó ọ lọ jẹjẹ ni lẹ́wọ̀n ayé ọwọ́nú ẹ̀wọ̀n jẹ́ ni jẹjẹrẹ ni wọn lọ wọn ti ni jẹ́ fún wọn máa lọ wọn ni tọ́ ọlọ́run làwọn kò níbi ìyá náà o. wọ́n fi àyà ti kó kọ́ nínú àyà mi kọ́ọ̀lù wọ́n sọ pé wọ́n kọ́ọ̀lù àhálì hàtúnà àfẹ́rún amòhò. wọ́n ní ìjáwó sáà ló lóore ní àbóhùn sáwọn sáà ló lóore ní àbóhùn ní sọ́dọ̀tò zokro àyà fifty eight ní àyínsá bọ́ni mariam nígbà tí wọ́n sọ̀rọ̀ ní bọ̀rọ̀ àyínsá nìyẹn sáwọn sáà lọ́wọ́ lóore ní àbẹ̀yìnsá máa bọ̀rọ̀ kó wọlé fẹ́ ilà jìdẹ̀lá wọn ò gbá pẹ̀rẹ̀ kalẹ̀ fún ọ bí kò ti kọ́ fẹ́ máa fi sàtàkùn ìfọ̀rọ̀wérọ̀ tí ọ̀dà ni o balẹ̀ wọn kọ́ wọn mọ̀sùmọ̀ọ́n ìjọ níjà alájà gbìyà lásán òní wọn ti wọn lẹ́rì. ìnìwọ̀ ilà abidun ìsọ ọmọ mariam jẹ́ nìkan ju ẹrú ọlọ́wọ́n ọba lọ àní amúnà àlẹ́yìn a ṣe ìkẹ́ àwọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́run ọlọ́run ṣe ìkẹ́ fún wọ́jà àyùnáwó masalan níbàní Israeli aya fifty eight nìyẹn. Fọwọ́ Abdullah ẹrú sí ọlọ́wọ́ bá ní Isa ọmọ Mariam wọ̀lá yọ̀dọ̀ àyọ̀ ẹ̀dàmí jóni là bẹ́ẹ̀ sì ní Isa ọmọ Mariam ọgbà fún sẹ́wọ̀n lẹ́yìn ọlọ́run ọgbà rárá o ní màá bá ti sọ gbogbo agbóló tó wí ọlọ́ọ̀ni fọlámà àhásà Isa minhum al-kufra lẹ́yìn bá ti sọ fún wọn pé tọ̀ ọlọ́wọ́ bá ilé kíọ́lá inna Allaha huwa rabbi wa rabbukum fa'budu ali imran ọlọ́run falamma ahassa isa minhum al-kufra nígbà tó ń kúra mà igbó fẹ́ máa ta ìgbàgbọ́ qala man ansari ila Allah ó ń talẹ̀ dọ́là mi lọ sọ́dọ̀ ọlọ́ qala al-hawariyun àwọn hawariyun tó jẹ́ àwọn ìsọmọgbé rẹ̀ wọ́n ní nahnu ansarullah alánàtí ọlọ́run balajẹ́ àmàna àwọn onígbàgbọ́ ọ̀ṣẹ́ hàdìbí anna muslimuna jẹ́rìí pé mùsùlùmí làwọn ọ̀gbọ́n táwọn àwárí yóò náà wí ni. wọn ọmọ sọ pé fọ́ṣì hàn ànàná christian rárá o christian ti kọ́ o kìí ṣe kìí ṣe nasọ̀rọ̀ nasọ̀rọ̀ níyà kan o fọ́ṣì hàn mí ànà mùsùlùmùnà torí gbàdàbí isa mùsùlùmù ni àwọn tí wọ́n gbàgbọ́ lójú ayé rẹ̀ náà ń kọ́ mùsùlùmùn gbọ́dọ̀ wá ti wá ní tẹnu mùsùlùmí ẹ mùsùlùmí náà ẹjẹ́ ajáwọ́já tẹ̀ kó níbi gbogbo tí ọ̀dà kápá gbogbo ńdá ń tilẹ̀ yín ọlọ́run kápá tì kádùn ti ọlọ́run ọba kásì máa sin ọlọ́run ọba tí ọlá rẹ̀ kájú lọ kásì gbàgbé ọlọ́run ọba yìí náà òun náà lọ́ba tó tọ́ ọyẹ kásì gbogbo táwọn yẹn ti ń tilẹ̀ yín ọlọ́run ni àná ni kálọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wa. ọlọ́run ọba tí ọlá rẹ̀ kájú lọ báyìí bá ẹ̀ sáfọ́ lọ́wọ́ bí nǹkan rí kó lè wá ta gbogbo nǹkan táwọn èèyàn ti lẹ́yìn ọlọ́run kí wọ́n lóde tẹ̀yìn náà tó wà ń jésù ọ lórí jẹ̀ǹgbẹ̀ jésù ẹ ẹ̀ wà lórí ọlọ́run ọba fúnra ẹ̀ mariam kó lè wá kọ ẹbọ kó lè kọ gbó sí ni wà lórí ẹ máa bọ ohun gangan ni ẹ wá sí ayé kan ni ẹ ẹ ayé tó ta wọn ẹ dàpọ̀ téèyàn bá tiẹ̀ tọkọjọ́ ma anabi adam la bá pè lọ́mọ afọ sìgbọ́sì ọlọ́run bá yẹ kí ọlá àná yẹ kó nùlá wò wàlá ló wọlé mu tẹkùn la wò sọ ìbá ọlọ́run bó olùsí fẹ́ bímọ ọlọ́run ló wò níyàwó. wọn ní ọmọ bíbí inú ẹ̀ ká soso òbí tàn lọ rẹ̀ ẹja ẹja pa kàtìkàtì ẹja pa kàtìkàtì tòun gbà tó wí ní ìsìn kò sì lẹ́jẹ̀ rẹ̀ olóòtú jẹ́ bàtàn fún yàrá ó ti wá fi ẹ̀jẹ̀ rẹ̀ ra gbogbo ẹ̀ṣẹ̀ ti yín àbí wọn wulẹ̀ dààmú o fi ẹ̀sìn tàlìkì àmọ́ lẹ̀ dààmú lọ sí ẹnìkan ní ìsìn nìyí ọwọ́ àti tẹ̀sán tó bá rẹ̀ sẹ̀ kò ní pẹ́ áá ìwé sùn kí wọ́n sìn ó ti ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ó ti fi ra gbogbo ẹ̀ṣẹ̀ àti ni ó ó ti fi ẹ̀wọ̀n ó ti fi rọ̀bà ká ẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà bá dénú ẹ̀wọ̀n kọ́ lọ́mọ fẹ̀jẹ̀ ra ẹ́ o gbé iṣẹ́ tó lè gbọ́ kọ́ ọmọ fẹ̀jẹ̀ dé ọlọ́daràn ọ̀jẹ̀ bá ti yà lọ́ba bọ́ sọ́wọ́ àwọn ọmọ sọ́ta ọlọ́daràn fún ọdún báyọ̀ ní ibà Jésù ti ra gbogbo ẹ̀ níbo ah, àwọn ọ̀tá tí wọ́n gbé sẹ́ran yẹn wọ́n ti lu ọ̀wọ́ ọmọ pé jẹun náà ọ̀rà náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dá kọjá sọ́ra ìtọ́jú pé kọ ọ̀kọ̀ jọra wọn ní ètò ayé tó ń sáfúláyé ìjọ ara ẹ̀fẹ̀ sọ tàlìkí àmọ̀ tó tóbi jù bẹ́ẹ̀ lọ. ẹ̀dá kọjá ní tọ́lọ́ ẹ̀jẹ̀ àlọ́mọ̀ yìí pé àwọn ànẹ́bí tọ́lọ́ ń gbé wá tó sì rántí wá ọ̀nà wọn pé kò wá kọ gbogbo ẹ̀bọ ni. àtòrí pé ìgbà tọ́lọ́ ọba ilé kẹlá sọ́nù suratul Maida àyà wa seventeen ìgbà sọ tí wọ́n lọ sọ fáwọn yẹn pé mú èmi àti ìyá mi ẹ máa sìn wá ní ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run ọ̀la subhana ó ní má fún ọlọ́run má yẹ kúnnu lí ẹni àkúlẹ̀ àwọn alẹ́ sàlẹ̀ ibi ìrìn kò tọ́ fún mi tí ní màá parẹ̀ kí n sọ kò tọ́ fún mi. ẹnkúntù kúntù kọ̀kọ́dé àdìmdà tí n kúkú wí ìwọ́lọ́mọ̀ dáhàlámù máa fi náà fi ọmọ ti bẹ́nu ẹ̀mí mi wọlé àhàlámù máa fi náà fi ìmọ̀ ti bẹ́nu ẹ̀mí wọlọ́ ìnáka dáhàlámù lè wòye òkú wọlé máa kọ̀kọ́ gbogbo kọ̀rọ̀ tó pamẹ́ wọlé wọn. máa kúlùtù láhùn ilà máa amárùtàlẹ̀ èdè èmi ọ̀sán kankan fún ọjọ́ tó pamẹ́ látẹ̀ lọ. a ní ibùdó lọ́ha rọ̀bà rọ̀bì wọ̀ rọ̀bà kò ẹ máa sin ẹlẹ́dàá ẹ máa sin ọlọ́wọ́ bá tó di ẹlẹ́dàá wa kuntu alayhim shahida má dókítà fihim nígbà mọ̀ ń bẹ pẹ̀lú àwọn tí mo rí mo jẹ́rìí pé wọ́n ti wọ́n lọ. ọlọ́mọ àti ọ̀fẹ́ ìtàní nígbà tó ti wá mú mi kú láàrin wọn báyìí kunta anta raqiba alayhim. tọ́ ìwọ́n náà bá lọ́ba tó ń ṣe kí ni o tó ń sọ wọn báyìí. lórí báyìí ìsọmọ mọ́ríà bọ́ ọ̀kadà tó tó sọ̀rọ̀ títí lọ tó àdébò lọ wọ́n ń tàbí fèrè láhùn tọ́ba foríjì ọ̀fọ̀ iná ká tó ń kọ́ fúru wáṣí aláforíjì ni wọ́n lọ ọba tètè tó ṣe kí ni o ti ni wọ́n lọ. so àjẹpẹ́ yín sọmọ Maria èyí ti sọ gbogbo Christianity nígbà tiẹ̀ lásìkò tiẹ̀ ni pé wọ́n máa sin ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kàbí lọ tọ́jú ẹlẹ́dàá ọ̀hún tó sì dà gbogbo wọn pátá ìwà lóde lóde tó jẹ́ pé ọ̀wá àna kankan máa ń dé lẹ́yìn náà ni pé jọ́tọ́ lọ́sẹ̀ rà nàbí kò sí tí wọ́n ń pè ní kìrìsìtẹ́nìtì mọ́ ìranù ló kún bẹ́ẹ̀ mọ́tẹ́ mọ́tàlá yín gbàgbọ́ yóò dé yàn yóò lù gbogbo pàtẹ́kẹ́ yóò torí ó ṣe gbogbo jìtá piano yóò torí ó ṣe ìranù lásán ni ìranù ni mọ́tàlá ẹ̀ àti pé tèmi nù wé tó gbé dání náà ni wọ́n ti sọ fún ọ pé ẹni ọ wípé inú ìwé yín bẹ́ àkùnrin mi bí kò ṣe ti ni àgùntàn ọmọ ìsirẹ́ni tó tún ṣe kí tó sọnù tágùtàn ni wọ́n báyìí ẹ́ bóyá torí ẹ̀ náà wọ́n fi tóbi ní olùsọ àgùtàn tí àgùtàn ni wọ́n báyìí ọ̀bọ̀ ọmọ àgùtàn ni abo àgò ni wọ́n ń pè ní àgùtàn àgùtàn àti mọ́tò sùúrù ọlọ́run adúpẹ́ fún ọ ojú mùsùlùmí ṣáàpù bàjẹ́ a orí rẹ̀ gidi kẹ́ni kan fẹ́ gbé wàhálà kan ọlọ́run yóò jẹ́ ẹni níbi kálá ọlọ́run ọ̀rọ̀ wa lélẹ̀ yẹn tó tiẹ̀ tó fi náwó wọ́n mọ̀ pọ́ lọ́run náà. sẹ́ni bá ní ìmìlá látẹ̀ yìí ọyọ sẹ́ gígẹ́ dáadáa máa wọlé ọ̀lẹ́ ọkọ̀ kan. ayé àná sọ́sọ́lá tí àmì ìlú kan sáré bí wọ́n ń sọ fún ọ pé tí ẹni mi ọjọ́ sí ó ní àmì ìlú ọyọ lọ́wọ́ wá bí wa ẹ̀gbọ́n ó rẹ̀ báwọn. ṣébi torí ká má bàa wọlé náà láti sílẹ̀ ọ̀nà àwọn oníwọ́bẹ̀ o àwọn oníwọ́bẹ̀ yẹn. èmi màlá mi rù yìí ẹjọ́ bá ti tẹ̀lé àmì irú rẹ̀ kò tẹ̀lé àmì bíi ẹjọ́ bá tẹ̀lé àmì bíi ọ̀tẹ̀ lọ́nà ọ̀nàbọ̀ nítorí bá a dùn àwọn ọ̀nà látún fún wọ́n ti kó wọ́n ló balẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ wọ́ bẹ̀ àwọn àtẹ́bí ti tẹ́wọ́ tẹ́bí wọ́ bẹ̀ gbàbẹ̀ lọ́dún náà kì í àmàlù. egbe mùsùlùmí gbà àbábùtà náà ni wọ́n tó sọ ẹ sára gbàgbà sọ pé ẹ mo rí mo rí sani mi rí wọ́n gbà pé wọ́n rí náà subhanallah wọ́n wá ní àgùntàn ọmọ ìsirẹ́lì tó ṣe kí ni sọ ṣé wàá tún jẹ́ ọmọ lẹ́yìn ó tún lè sọ pé ọmọ ń pè bẹ́ẹ̀ a ah, àwọn o ìlà wa ìwọ mẹ́mẹ́mẹ́ àgùntàn rẹ odidi tí wọ́n ti ń dà ọjẹ́ ìkókò tí wọ́n bá ní ọjẹ́ lọ́ọ̀jẹ́ omi tí wọ́n bá gbé fún ọmọ ló ti kíni o ọ̀nà. wọ́n á tún wí wọ́n lágùntàn yẹn kì í ṣe ordinary àgùntàn wọ́n tún lágùntàn ọmọ ìsirẹ́lì tún ni sọ́ọ̀mọ ìsirẹ́lì nìwọ pẹ̀lú yorùbá tó dánu tó lẹ́nu rẹ báyìí. àá ọdún nílà àgbélé bẹ́lẹ̀ kì àá èèyàn ga o ṣé ọmọ sirẹlí nìwọ ọtún jáwúsá sọmọ ìsirẹlí nìyọ pẹ̀lú yíbò rẹ àtàwọn èdè mi ọmọ ìsirẹlí asọlá àgùntàn ẹsẹ kí ni o tó wá sọ adájú gbọ náà ti asọ lọ àgùntàn tó sọ lọ àdúgbò ẹkọlọ o torí pé nígbà tó lọ sọ fún àdàtọ lọ olùwọ máa àrùtàn náà ilá rahmatan lil alamin arábò àdàtọ lọ sí ìkẹ ikọ máa jẹ ìkẹ gbogbo àbálá yìí ọlọ́run náà ìlànà ti ká fatan bashiran wa nadhiran òun náà ti gbogbo èyẹ pátá kọ́mọdé olùtùnú yóò tún gbogbo olùgbàgbọ́ òdodo nínú pé wọ́n wà ní jẹ́nu náà tí wọ́n bá kú lórí bẹ́ẹ̀ yóò tún wá jẹ́ olùkìlọ̀ gbogbo agbọ́mọ́gbà ẹ̀rí ọlọ́run náà ní sọ́lọ́m ti gbogbo ayé kéde àgùntàn kéde àgùntàn lọ́lọ́run náà ní sọ́lọ́m ti àwa ẹ̀yìn fẹ́ táwọn yẹn bá tiẹ̀ wọ ọbẹ̀ tí wọ́n ń lùlù fákùtàn báyàkùtàn náà máa tàtẹ̀. ẹ jẹ́ àmọ́ntàǹtì báyìí o ẹ jẹ́ àdúró tọ́lọ́hún ká sọ́ra fún gbogbo tí ọ̀dà. fọlẹ́bí ìrìnbídà wọ́n wà pé ìrora ọ̀fẹ́ gbogbo ẹni táwọn èèyàn ń sìn lẹ́ni tí ọ̀yọ́nu sí láàyè dẹ́kọ́lù fi ha gàlùwàyí sínú lè dáa nìkan yẹn lẹ́yìn náà torí pé níjẹ́ tọ́gùtù ó wà lẹ́dí yẹ́rùtọ̀ bí a yóò rẹ́gbẹ́dá bí dúni láyé azza wa jal gbogbo ẹ̀ tọ́ yọrọ sí kọ́mọ̀ sí òun yàtọ̀ sí ọlọ́wọ́ bá ó náà ni wọ́n ń pè ní kíni o òun náà pè ní tọ́ ẹlẹ́ẹ̀kejì ni ẹ ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa dáa wọ́n máa dáa ní ata ilà ìbàdà ti náà sí ẹni tó gbà lọ síbi kí wọ́n máa sí òun fúnra ara rẹ̀ àwọn tọ̀hún yẹn tàpẹ́ ẹlẹ́ẹ̀kejì fúnra ara àwọn yẹn ni wọ́n ń ṣe kíni o wọ́n lọ́ba yọrọ sí ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta lẹ́nu tó ṣe pé ohun gangan fúnra ló ní ẹ ẹ̀ mọ bí mo ṣe rí ni ẹ ẹ̀ mọ mí ni à èmi nìkan yín lásìkò yìí ẹ máa ṣe báyìí fún mi ká ẹ máa fi wárí fún mi. ẹgbẹ́ bẹ́ẹ̀ láwùjọ bíi sá gúrú màràjì àbí òsì bẹ̀rẹ̀ ẹgbẹ́ ara ẹ̀ náà ni ẹtí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsòfin yàtọ̀ kan yẹn tẹ́ máa rí sọ́yẹ́ pé wọ́n mọ̀ pa àwọn ẹ̀rọ síbi kí wọ́n mọ̀ sí àwọn ìjà bá fi ọjà fún yín ẹ wá sí nǹkan báyìí ẹ wá sí nǹkan báyìí wá sí nǹkan báyìí. gbogbo ẹni tí ń kí ara ẹ lọ síbi ìjọsìn fún rẹ bí ẹwọ ìjọsìn òun ni ẹ wá máa sùn ọkọ tó nìyà o nàmbà fírì nìyẹn nínú àwọn sọwọ àgbẹ yìí. mísòrò hostel mọṣiriki gẹ́gẹ́ bí àwọn adarí àwọn ẹlẹbọ pátápátá yẹn táwọn gbà pé ẹ̀dá ènìyàn kan ní sago ọwọ́ abirùn ṣe kíní kan wà lọ sóò nígbà tó tó tó pokùn tó tán ìyàwó rẹ̀ náà ká wá bínú ọwọ́ lára mọ́lẹ̀ lọ́ba ti odò àbẹ́ ẹ̀kọ́ ni ó ń dododo ìní ká wá tó òun náà bá tó kékeré ọba tó fi òkúta sílé kókó ránù wọ́n ní ẹ ló fi odò ògún ló fi ògún àwọn yẹn fẹ́ràn àlẹ́ o wọ́n fẹ́ràn àlẹ́ gidi lódodo ògún kan ẹ ẹ já mọ́tàǹtì o ẹjẹ adúró tọ́lọ́ ọba dáadáa gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn Islam gidi ọgbà wọlé o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní èèyàn kan ní ogun kótó di pé wọ́n ń sìn lọ́dọ̀ tiwọn Ọbàtálá lọ́dọ̀ tiwọn èèyàn kan ní kótó di pé wọ́n ń sìn àmọ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ o wọ́n pọ̀ o àwọn èèyàn ni wọn kódà wọlé dórí àwọn ẹni rí gẹ́gẹ́ bí àwọn márùn ti bẹnu sọlọtò náà fi ẹ tẹgbẹ àwọn èèyàn ni wọn kàn ní wọn sin àwọn yẹn ẹni rí làwọn nígbèsí ayé wọn ò sì pàṣẹ káwọn èèyàn sin àwọn ṣùgbọ́n tẹ̀ mọ̀ pé sáfẹ́ sọ ni pé nípìlẹ̀ nípìlẹ̀ wọn èèyàn ni wọn wọ́n ti àsùnwọ̀n kó sàyẹ̀ ọ̀kọ̀ náà sọ̀rọ̀ yẹn èèyàn ẹni rí ni wọn nípìlẹ̀ káwọn èèyàn kan tó di bá ọmọdé ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní lọ sí wọn nítorí báwọn ọmọ ti ya àwòrán àwọn bàbá wọn sára àpàdà àwọn arúgbó tí wọ́n dá bàbá yà kalẹ̀ ni wọ́n ń sìn àwọn bá bẹ̀rẹ̀ sí ní sìn wọn lórí jẹ́ kọ́lọ́ ọba ilé kẹlẹ́ gbẹ́lẹ́ bí ló alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bí kọ́ jẹ́ òṣìṣẹ́ àkọ́kọ́ tí ọ̀rọ̀ kìlọ̀ fáwọn èèyàn kó níbi gbogbo ti jẹ́ ẹ̀bọ. Naam gbogbo ẹni yóò wù tó bá ń pe àwọn èèyàn lọ síbẹ̀ nígbà àwọn èèyàn ti fi gbogbo àwọn adarí àwọn ẹlẹ́bọ yẹn alẹ́dínà ẹ̀dẹ̀rún náà náà sáyé ra ìbádà tí a fi wọ́n gba àwọn ìwà síra wọn nítorí fìràwọ̀ gẹ́gẹ́ bí fìràwọ̀ lánàá tó lọ́ọ́ yàrá ètò sọ pé wàkọ́lá àná rọ́bù kòmólì àìlà tó sọ fóun ní ẹlẹ́dàá yẹn tó ga jùlọ sọ́tò nàìjíríà àtàyà twenty four. wàmísìlò namuro bẹ́ẹ̀ náà ni namuro sáyé dání anibi ibrahim alayhi salam wàmísìlò gòlá ti sọ àwọn aláṣejù àwọn sòfì yà kò sí tó sùn ọ́nà sófì o kò sí tó sùn kò sí tó fi yẹ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn tó wá aláṣejù kú tiwọn àwọn wọ̀nyí ẹ̀dẹ̀ rẹ̀ lẹ́nu ẹ̀sẹ̀ yìí láàrin ìbàdàn ti yìí wọ́n pè àwọn ìlọsíbi kọ́mọ̀ sí wọn. hatta innahum yusuna an-nasa an ya'buduhum ba'da ma yamutun. wọ́n tún sàkọọ́lẹ̀ báwọn yẹn pé tún kú dá ẹ máa wá o a máa rántí yín a máa tún tẹ a máa gbàdúrà ẹ wá máa tọrọ o wọn tún sàsọlẹ báyìí fáwọn yìí wọn yẹ kó lo ahadumọ agbá kan wọn yẹ wọn sọ báyìí pé ìzà àyàtìkùn àlùmọ tọrọ bá dàrú mọ yín lọ́wọ́ fàtó ilé akọkùnrin yìí ẹ máa bọ wá síbi sàárè mi wọn yànjú ẹ fún yín. ayé ìzà àjẹsùn àlùmọ rọ tẹ ẹ bá kágara àwọn ọ̀rọ̀ kan fàtó ilé akọkùnrin yìí ẹ máa bọ wá síbi sàárè wọn. ولا يحول بينكم وبين حنقة من التراب àbí hafana tó mi ẹ sọ̀rọ̀ ìgbẹ́jọ́ dàbò mi yẹn kò lè ṣe kò lè kọ bàbá dèmi àti ìgbé ká má jọ kì má kì má rìn kì má sọ̀rọ̀ gbogbo àwọn yòó sóònà náàtà wọn máa sàsọlẹ fáwọn èèyàn àyíyá tó gélé àkókò rèé tó pọn wá síbi sáré wọn. wọ́n yà àbùdó náà hàn àwa yàrá ìdó náà hàn anahun sọyẹkùnmùn wọn sì máa bá wọn tàdé òǹkè tẹ ẹ bá wá àwọn òdìdí bí hawa yìí kì í hìm sí gbogbo bùkátà àwọn àwọn òdìdí sàn bùkátà àwọn bá ń bọ ní ọdẹ fi máa lẹ́nu yẹn bá gbẹtọ òkú ọlọmọ èso o àbọ wọn sùn lọrùn o àbọ òun dà kó tí a tó ń bá sùn lónìí bàbá mi mọ sùn o bàbá mi kọ yẹ kó sùn lọrùn ẹ dákun má gbàbọdè fún mi òkú ọlọmọ èso o ọgá o sápò ọrùn bẹ lọ́n tó jẹ́ sí mi o tún bá sọ pé bàbá rẹ ọmọ sùn lẹ́yìn gbogbo wàhálà tó bá kú yìí ẹ́ bàbá ẹlòmíì ẹ̀wọ̀n nu lérò kú wá ní bàbá òtún gbọdọ̀ sùn gbọdọ̀ tó dọ̀hún tán ah, eléyìí o ọlọ́run bá kọ́ la ìdí àtẹnìkọ́ kan wá kó ń bẹ̀lẹ̀ o. fọmọdé àìní àṣà ilà ìbádà ti náà ti di hayyan wọ̀mọ̀ yíta ẹni yóò sọ bá gbàrin lọ síbi kí sòun láàyè àti òun wà mí rúgbó ti tọ́wá rí nínú àwọn àkòrí tó gbótù lọ́wọ́ o wọ̀kẹ́dá àlíkà màdá àyàn sàyílà ìbádà ti rẹ́ẹ̀rì bẹ́ẹ̀ lẹ́ tó tún pépé tó ẹgbẹ́ sí mi o bàbá alágbájá ni ẹ máa sì mí nà tọ́wá rí nínú tó gbótù lọ́wọ́ o. wọ̀hún tó ayé tó ṣírí bẹ́ẹ̀ ni àwọn olùgbégbé ẹbọ ha ọlá ìtọ́wá rí gbogbo wọn gbọ́n ti pépè sí ìdíyẹ̀bọ̀ tí ń gbẹ́bọ lárugẹ nínú tọ ìkéde ẹtẹ́títì ìkéde pàtàkì ẹtẹ́títì ìkéde pàtàkì yìí ẹtẹ́títì ìkéde pàtàkì yìí lọ́ba wílẹ̀ mẹ́ta tọ ó ní àwọn ń sọ̀rọ̀ yìí pé nígbà tó bá ti ọ̀sẹ̀ síbọ̀ níjọba yìí ìjọ ni ìjọ orò o ìjọ yẹn ni egun bàbá alágbájọ ìjọ yẹn ni ìjọ yẹn ni kẹfà o òun tóun yìí tóun ti ń kéde fún yìí òun náà ni aláàjì dáúdà á sọ gbádùn kódà èèyàn gbọ́dọ̀ sọ pálájì làmídì ọlọ́run gbọ́dọ̀ sọ pé bàbá làmídì ńgbà tí ẹni tó jẹ́ ti jẹ́ oru kọ́dí ekele o òun abóròde àgbà tó ti jẹ́ oṣù oṣù làmídì kankan òtí bó fẹ́ǹtì èso orúkọ ẹ̀sìn wa ló tún máa jẹ́. inú òbí ẹ ti di wa o lè torúkọ ẹ sí wa mọ ọkọ orúkọ ẹ ti gbé àbúròdé o àbúròdé lágbájá ló ń kéde ọwọ àwọn orúkọ rẹ sí òbí péré wọn sì mọ pé wọn ló pé àwọn náà wọn tó kéde àwọn gángan ní àkórí gbogbo ìbílẹ̀ ayé wọ́n wà lọ dákọ̀ ọkọ̀ mùsùlùmí. kódà ń bẹ sẹ́lu bí o ti àpárí gbogbo ẹ̀ wá ní ẹ̀yìn ó gbé àwọn o ẹ́ òun kì í yé o ìdẹ́yìn ìgboro ìdẹ́yìn ìṣòro ọ̀rọ̀ ni ìlú ọ̀rọ̀ lọ́jọ́ fáwa kì í ṣèlú kì í ṣèlú ọ̀rọ̀. tó àwọn wọ̀nyí tó ti báwọn náà ń bá a gbé lárugẹ wọn kò tó lọ síbẹ̀ tọ́gùtù ni wọ́n o tọ́gùtù ni wọ́n lórí ẹ̀ gbogbo wa ká lọ sọ́ra ká lọ sọ́ra. alladhina àwọn tó ṣe yí pé wọ́n mójútó ẹbọ. wọ́n sì ń pèpè lọ síbi ẹbọ gbogbo wọn pátá wọ́n jẹ́ àparọ́ sára wa tó gbógun tó níwọ̀n o. pàápàá jùlọ àwọn tó ṣe gbé lọ́pọ̀lọpọ̀ ẹ máa rí wọn láwùjọ ìzàyínúna aṣíríkàlì náà wọ́n pa ẹ̀bọ lójú dà fáwọn èèyàn wọ́n pọ̀ sọ́wọ́ ẹ ẹ̀rí wọ́n á lọ mékọ̀pù fẹ́ bọ́ wọ́n mékọ̀pù fẹ́ bọ́ wọ́n padà bí ti gbogbo ara rẹ̀ wọ́n wá wọ́n nà àbáyọ míì tẹ̀lé ní t junction t junction ìbámu junction ti jẹ́ t junction níta yìí àmọ́ oríta mẹ́rin òkè ọlá ìdíyàlóde ìjàpadà àti ìtọ́lọ sí àtòrè tó ti báyìí ní ìsìn níbẹ̀ wọ́n wà tún wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wà gbé chingọ́ àti sweet ẹ̀rì wọ́n fi gbẹ́bọ̀ wá sórí ta èsù náà tó ti mu sí èsì ti ń jẹ bisikíìtì báyìí fọ́nkìlá gbogbo ẹ̀ wọ́n gbàgbé wá ti chingom. náà hàwọlẹ̀ wọlé àbúrò wọn tẹ̀lé ìlẹ̀bìlá. àwọn àlọ́pẹ̀ wọ́n ṣe bọ́ wọ́n ṣe lọ́tún ṣojú àwọn èèyàn. gbogbo ilé tí máa ń ṣe bí àtúntò ń ṣe bọ́ lọ́tún fáwọn èèyàn. ọ̀yọ̀sàmúnà obìnrin rẹ̀ ti mi wọ́n tún fún lórúkọ méje sorúkọ díẹ̀. ويقولون هذا من باب التوسل ولا أنزلين تريا تكتا كاسوني أو هذا من باب الشفاعة تبين في وايسك وهم كثير هم تنتبه فوق àti tibẹ wọn ti kíni o wọn pọ láwùjọ gbogbo wọn nínú àwọn tí wọn jẹ sọwàgbé tù wọn. ìnà ha ọ̀la ìsọwàgbé gbogbo wọn gbogbo wọn pápátá sọwàgbé tù wọn jẹlẹ àná hàn lẹ́dẹ̀ẹ́rẹ́ wọn náà yẹ ṣì wọn pè pè sínú ẹbọ ọ̀hún yẹn dìrò náà ilẹ̀ àìbáda ti lọ ìlà wọ́n pè pè lọ síbi kéèyàn máa sẹ́lẹ̀ wípé yàtọ̀ sọ ọlọ́run ọba wọ́n ìsàmú náà dáálé kabi gẹ́rìsì wọ́n wá ń fún lórúkọ míì tí èso orúkọ rẹ̀ wọ́n ìzẹ̀yìn náà hún ní náà wọ́n ti lọ́sọ̀ fáwọn èèyàn bí ṣubú ha pẹ̀lú àwọn ìrújú pẹ̀lú àwọn ìrújú wọn ni ẹ̀ máa bìrì wo kì í ti fẹ́ bọ́ pàṣẹ o wọ́n fẹ́ ti sàrà fún abẹ́ẹ̀ o kì í tẹ́ bọ́ o gbogbo bọ́ọ̀rọ̀ ló ṣe lójú tó wù àti wí sọ́rọ̀ ẹ̀dá dé ọ̀yẹ́ kọ́rẹ́ òsì dá ju bẹ́ẹ̀ lọ bàbá rẹ̀ ń bínú ń ṣe sàrà fún bàbá ẹ̀ ẹ̀kọ́ wọn já fún ọ kí wọ́n sọ sáré sàrà ọ ọlọ́wọ́ aṣọ funfun ọ̀pákọ̀ọ̀kà lọ́nà méje ọ̀rà iyọ̀ lọ́npẹ́ funfun níyọ̀ ọ̀rà sásẹ̀tì kékèké ọ̀rà méje ìṣúgà lọ́npẹ́ funfun lọ́wọ́ àánú ẹ̀ dàpárí ọ̀rà méje òdòkó yaba ẹ̀ ní ìsìn Ah, yọ wá ka fún ọ sọ ọwọ́ àti wá fi one one thousand lọ́nà méjì òfìsì ó gbé kàfá fọ́dù ó gbé kàfá rọ̀ ó gbé kàfẹ́ ntòdìtì ó gbé kàfẹ́ yọ̀yàyà ó gbé kàfẹ́ ntì tọrọba ó yà ká gbígbẹ́ tó o bá ti gbé fún sábà gbọdọ̀ wẹ̀ kọ́ máa lọ máa lọ ni o máa wá yẹn o subhanallah ìdẹ́bọ ni ẹ̀bọ ni alẹ́ nìkan ni ẹ̀yin àbá ìkíròdé náà kíròdé ojú òkò nítòsí ọ̀sán wa lọ́dọ̀ wa bẹ́ẹ̀ gbèsè ní asẹ́yìn onígbà tá a wà ní gáràjì bíbà ojú òkò lórí gidi gan wọn bá ń sọ̀rọ̀ nǹkan yẹn wọn bá ta sí wọn jọ yẹn wọn ní kíròdé ẹ̀ tẹ̀yìn àbá yìí sẹ́yìn ọ̀mọ̀ yìí gbé ẹbọ tẹ̀ ń tako ẹ mọ̀ pé àdúrà táwọn nù àti sàárà sàárà ni ok tí yẹn bá fẹ́ gbé sàárà fún yàn tí bá fẹ́ ṣe sàárà tá a lè yóò gbé fún ṣé ṣe pé yẹn ni ọjẹ sàrà ni pé ń tọ́jú oríta ni. ẹ ilé mọ ẹ ilé mọ lọ́dọ̀ táwọn bẹ́ẹ̀ bá ń ṣàdúrà ẹ̀bùn làwọn máa táwọn òkè tọ́jú tọ́rọ́ kò lè bá wọn. àwọn òbílà ẹ̀ ní báyìí náà sọ pé tọ̀wọ́n ẹ̀ kó gbé kínní kan lọ sójú orí bàbá rẹ̀ sàrà ló fi ṣe o. nígbà táwọn wà ní olúwọlé nílé ọmọ aláka yẹn lọ́lẹ̀ pàṣẹ ìgbà yẹn dọ́là pọ̀npọ̀lọpọ̀npọ̀lọ yẹn tẹ̀sí gbà yẹn ẹnìkan lẹ́yìn ilé tá a wà lẹ́yìn fẹ́ǹsì ilé yẹn fẹ́ǹsì wa ti wá wọ́n wá sí pákó wọn tó fi gáìdẹ̀ lẹ́yìn sáré kan bẹ́ẹ̀ mo agbariwo kan mo bá yọjú bíi pákó yẹn báyìí ah mo bá wọlé sáré mo bá dáa bíi tí wọ́n ta owó yẹn sí orí sáré àwọn akéwìjì ló ti láwọn ẹ òkú òun lọ fara hàn pé òun ró náà sínú wọn sì sọ fóun pé kó wọn lọ da ó sórí sáré ọjà tí a ti bẹ òkè ọpẹ́ lọ́wọ́ tiwa ọpẹ́ torí tiwa náà ni wọn ṣe kí ni o kó rẹ mo yú tọ mo bọ́ síta mo sá gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan mo tún wọlé ìwo lọ́dọ̀ alẹ́ tí o dúró sórí sáré ń bẹ̀ agbogbo náà lọ́dọ̀ sórí sáré mo wọ́ gbogbo ẹ̀ wáyé ká gbogbo owó tí mo rí mọ sàn gbogbo wa lè gbogbo ní ọwọ́ rẹ̀ tọ́ba débẹ̀ padà yóò ní bàbá ti gbà bàbá kọ̀ ẹ̀gbọ́n ni àní bẹ́ẹ̀ nìkan náà ṣe àwa ti rojú láyé nígbà tá a wí alọ́gbọ́n lọ dá kókó jẹ́jẹ́ mi ni wọ́n bá ti ru kókó jáde wọ́n ta epo síbẹ̀ wọ́n á kó owó yìí sáà fi owó dọ́là yẹn náà owó pọlọpọ pọlọpọ yẹn wọ́n bá kó síbẹ̀ epo wa ara hàn díẹ̀díẹ̀ lórí ẹ̀ àtìláwí ni wọ́n gbé kalẹ̀ yìí káì ẹ̀gbọ́n eléyìí ti fi ó ti gbà àbá ìgbédélé wa ni ò ní gbà ó sáré ti gbédélé ó ti gbà lákòókò tí kókó bá délẹ̀ ọba ń dá kókó sínú abọ́ ni nàmbọ̀ wa ó ti mọ fẹ́ fi dá kókó mo dì mú báyìí tó wọ́n bá fún ọ kí níta wọ òkúta wí ó dilé owó kókó mọ́ lọ́ọ́ fi ra sọ́ọ̀fù ah, owó làbí pé náà ọyọ́ epo dànù nígbà mọ́ ọyọ́ epo dànù náà yóò fi gbóná kaná ọ mo da sọ́ọ̀fù sínú mi gbóná mo da ayẹyẹ ẹ̀ síbẹ̀ báyìí gbogbo ẹ̀ ó kílì wá ní ah, ìbẹ̀ mo ti kọ́kọ́ fowó kókó yọ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ máa mi ó dé ọba kó kalẹ̀ díẹ̀díẹ̀ àyẹ nígbà tí wọ́n dé tí mo dé di kókó àti nǹkan ti tẹ̀lé níbi ní ìsinmi àbọ̀ ti gbà bọ̀ kalẹ̀ à ń tẹ̀ sọ fáfá o kíní kíní kan mo dé bẹ́ẹ̀ báyìí ìyá kókó dà ẹgbẹ́ wọ́n yín àfà wọ́n mọ̀ sí ń béèrè ta ni sani kaka tó lè béèrè mi bi ẹ kíní tẹ gbé gbé báwo kíni mo gbé àní kíní kíní tẹ gbé ìwo ni wọ́n pè kíní ẹgbẹ́ kìí ṣe wí dáadáa láti inú ilé baálé àgbẹ̀lẹ̀ ni ẹ ti jáde o wọ́n ti ń ta kókó yẹn ní ọ́pọ́sìtì ilé òkúta lógún yẹn. kíni tẹ kíni àti tí bàbá aláwo ti ń bẹ́ńbẹ́ òun náà sọ bá ti tóbi ìṣẹ́jú bíi márùn-ún tó gbé kalẹ̀ òun náà sọ fẹ́ lómi tí ọ̀nà gbé wọlé síbòmí. èmi ò ti jẹ́ kó wù rẹ̀ rọ̀sọ̀ lẹ̀ arára dàbí alára ẹni ò lè tí ì wọlé padà kò lè tí ì délé ẹ̀rọ tí yóò ti dé tuntun tí ó ti yà wọlé tèmi ti palẹ̀ mọ́. ẹ kíní mo lè mi ò gbé kíní kankan. ṣé owó tí wọ́n gbé mi ẹbọ ti fi ẹbọ àwọn èmi báwọn mo ní èmi báwọn. wọ́n ní bàbá sì ti rán ọmọ gbé fún wa gbé kini. wa kíní kíní ẹ̀sọ́ pápá àti mẹ́ńtàlì ọlọ́wà gbé gbogbo tí wọ́n ti sílẹ̀ fi jóná lásán fàyè sábà gbọ́ nǹkan mìíràn lọ́la lóko nǹkan kò sí kankan tó dùn lórí gbogbo wa yọ̀ọ́ làbí ọlọ́gbẹ́ kan tó ti ọlọ́gbẹ́ kó lásán síbẹ̀ sí ni kí náà fẹ́ẹ́ bìyẹn sí. ọ̀ tó bẹ̀ lọ fún àwọn one thousand síbẹ̀ á ti ké kúrú sí ìbáyìí kò sí kankan á nà jẹun tiwa ní òsì ní fi déyàn ọkùnrin panápaná kan bẹ lásìkò kan níta lù a ní àgbàlẹ̀ ẹlẹ́dẹ̀ yìí oríta tọ́tọ́ sọ́nà òde ọlọ́lá yìí a wọ́n gbẹ̀bọ̀ abẹ yóò jókòó ti pani tọ́ba ti ń gbẹ̀bọ̀ kí ló gbé lọ́wọ́ o èwo ni o sájì ẹ̀ bẹ́ẹ̀ yọmọ béèrè ni sájì ẹ̀ tútù ni ẹ̀ ń ẹ̀ ń dáhùn ilé èwo ló gbé bẹ́ẹ̀ dúró méjì lọ méjì lọ yọ tọ̀tọ̀ jalè lé lọ ta ló lè mọ yẹ ìpàdà wo tọ́ bẹ́ẹ̀ tẹ̀sí ma pé panápaná èlò ìbọn ṣùgbọ́n ní kíní kan oró àáké àáké tó fi máa ń pín sísè rè ńgbẹ àwọn àáké kan bẹ tí wọ́n ń dúró so mọ́ bí ayọ̀ burúkú ni àáké yẹn ọgbà tuntun sí gbé ọwọ́ ẹlẹ́ran gbọ́dọ̀ tẹ ìgbò ilẹ̀kùn mọ́tò hàǹgì kan ni wọ́n bá ti sọ fún báyìí yọ ọjà ilẹ̀kùn mọ́tò dànù tó orí ti bá gbé àkíkà bọ ti bẹ gbé àkíkà bọ ò ní kéde èkú. gbó gbó ẹbọ rẹ fín ẹbọ rẹ gbà ẹbọ rẹ dà ọyà máa lọ máa lọ máa wẹ̀yìn o máa wẹ̀yìn o <laughs> ibi títí ẹ lè dé yóò gbé epo ògbé epo náà ní èsì ọbẹ̀ ẹ̀kọ́ tútù bẹ yóò jẹ ká ah! èmi èmi èmi àdúgbò àwọn olùjẹ́wọ̀n èpè kára òjijì panápaná ọwọ́ àkìkọ́ tó o bẹ́ẹ̀ gbé gbogbo àwọn ìranù wa yóò gbé padà ó gbé padà ó yóò gbé subhanallah gbogbo àwọn nǹkan bí ìsàlẹ̀ ewu bí tá a ti lọ ní pé wọ́n á sí lọ́sọ̀ pé sàárà ni kò ṣe sàárà ni ó ṣe bàbá rẹ̀ wà lọ́dọ̀ àwọn sórí sàárè gbogbo olú. tàbí ẹ bàbá rẹ òun jẹjẹ ní o ọ lọ gbóúnjẹ sórí sàárè òkúlú ni ọ. wọn ní tó tó mọ̀ pé ọ̀dárí oúnjẹ ò lè dé bẹ́ẹ̀ ọ̀dárí oúnjẹ ò lè jẹ ọ á pèsè ti pèsè ní o débi òfin nípa bàbá rẹ kú lọ́wọ́ o bíbẹ̀ kọ́ bàbá rẹ ọmọ pèpè ránṣẹ́ sí ọ. ó ní bàbá tiẹ̀ ní ọmọ ṣépè fún ọ náà bàbá rẹ ó ṣépè fún ọkọ ọmọ rẹ náà ní jèrè tiẹ̀ náà ṣé wàá làkùn. ah ewu lè pè wọ́n lọ kọ lẹ́tà ṣépè yìí ìbí ó ti ṣẹlẹ̀ sí ọ lórí ewu ni bàbá mi ò ní ṣe kíni kan kí lọ́kàn pẹ̀lú yẹn. ṣé ẹ mọ̀ pé bí n pé àbí ewu lẹ pé ti dídọ́jú àbí bí n pé náà bí n pé ti ti kílẹ̀gbẹ̀ táyì. ẹnìkan tó fi péjú àbí síbi n pé ní àbí péjú péjú àhán. ní tó fi bẹ̀rẹ̀ ẹran gánà bẹ́ẹ̀ ni tó pé rédíò ní kìmọ́sí tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ fún títì rẹ̀ pé àtọ̀wá ah, jẹ́ tí wọ́n ti kó bàbá rẹ̀ ẹwà mẹ́gbà bàbá ẹ̀kú bẹ́ẹ̀ tó bá wọn lọ síbi wọ́n ti sin bàbá onírara o tí ó tó bá wọn lọ. ṣe mọ̀ pé olóró bàbá mùsùlùmí sì lèmi èmi ò lè tẹ̀lé wọn wọ́bi tí wọ́n ti kílẹ̀ kí n tẹ̀. a àbájọ náà bàbá rẹ̀ ń bínú bàbá rẹ̀ ń bínú ọgbà sí ọgbà sí iwájú ṣọ́ọ̀kù rẹ̀ tí mo ń wò báyìí ní bàbá ń bínú ń bínú ni o orí ẹ̀ tó ṣèlú pé ọ̀nà ọ̀ṣọ́jú orí rẹ̀ ó gbé nǹkan lọ síbẹ̀ ó ti forí kalẹ̀ síbẹ̀ tó bàbá yọ yọ ni wọn máa bẹ ó sunkún bẹ ẹni ẹni àhà èlé gbọdọ abáyé ló tún ti dé sẹ́yìn rẹ ní o tún ti dé ìwọ lórí àwa tó ń rí bàbá rẹ bínú o bàbá rẹ bínú ẹni ọ̀dà lọ wọn sì yàn ọ̀dà pẹ́ẹ́pẹ́ẹ́ sí èsì kọ́ yàwé lágbájá. wọ́n fi lè dáwádà o olódò ọ̀rọ̀ lòún sọ fún ọ o. wọ́n máa kó ọ̀sọ́ bẹ́ẹ̀ bọ́ wọ́n máa pa orúkọ rẹ̀ dà wọ́n máa pe lórúkọ nǹkan mi wọ́n ní àwọn ọ̀gbẹ́ bọ́ táwọn gbé wọ́n láwọn gbé. ìṣèlú ẹ̀bọ̀ báwo ṣé ẹ̀yìn rí wá bí ẹ̀bọ̀ lò ìpèsè ẹlòmíín pèsè ẹ̀bọ̀ ń sọ̀rọ̀ ẹ̀bọ̀ ń wọ ẹ̀bọ̀ báyìí nígbà tí a pè mí lẹ́lẹ́bọ̀ níjọ́ ò lẹ́ni tí mo gbẹ́ bọ̀ gbogbo ìgbà tó o bá ṣẹ̀ṣẹ̀ tó gbé ní gbèsè tẹ́ ń gbéhùn náà kó o tó ju bá mọ̀ lẹ́lẹ́ bọ̀ tó o bá ti ṣèṣe ẹbọ tó ń sọ̀rọ̀ ẹbọ tó ń wú ẹbọ tó sì bá wọn ṣe. faransé ẹ̀rí báyìí wọ́n máa kó ọ̀sọ́ bo wọ́n ní rárá o nǹkan traditional lè wa lásán ni o kò sí nǹkan kan mí bẹ ọwọ́ o nọ́nọ́nọ́nọ́nọ́nọ́ àwọn òfin gbé kankan lẹ́yìn ká àkànjó débẹ̀ àkànmájó bí ó bẹ̀ lásán ni àkìngbé kankan o traditional lásán ni ẹ abẹ́ ẹ̀kọ́ ni àwọn kan náà ti dẹ́ yẹn. àmì òní pé rárá a kì í lọ a kì í lọ a kàn máa fún ọ ní nǹkan ni a kàn máa fún ọ ní nǹkan àbí tí wọ́n kan nu kò sí ẹ̀tọ́ ká wọn táwọn bá ti fowó rẹ̀ lé wọn lọ́wọ́ àwọn ò ní débẹ̀ ẹjọ́ ń sẹ́yìn ẹlọ́pàá ẹjọ́ àti pẹ̀lẹ́ o ẹjọ́ àti pẹ̀lẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn já jìnnà sí wọ́n ń ṣe láti fi dá ìrújú kalẹ̀ àti àwọn ẹ̀dán ọ̀rọ̀ àwọn zokurofil kọ́ọ̀l àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀dán ó gbé jáde àhùlà ìhun tó gbogbo àwọn yẹn tó bùtù níwọ̀n àwọn tó á tó ṣírí àwọn olùgbègbè sẹ́bọ̀ tó wá tó níwọ̀n wọ́n kú ní ọbí dá mi dúnílá gbogbo ẹni tí wọ́n yé sísìn lẹ́yìn ọlọ́run wọ́n rọ́ bí abidá rè tó yọ́nú sí i. A da anasa ila ibadati nafsi tàbó pé àwọn ẹ̀rọ síbi kọ́ máa sòun nìkan fúnra ila ibadati ghairi tàbó pé àwọn ẹ̀rọ síbi kọ́ máa sin ẹlòmíì fa innahu min at-tawaghin nínú àwọn tọ́wọ́ min rukusi at-tawaghin nínú àwọn àkórí gbáǹkọ́ bíi àwọn àkórí kọ́lá wa kò níbi gbogbo ru àwọn aburú báyìí kò sì wá ní olùgbàgbọ́ òdodo sí ọ̀dọ̀ rẹ̀ hádà wàsálà lọ́hùn wàsálà mọ̀bára kàlà níbi ní muhammadin wàhálà alihi wàsáàbì wàsálà mọ̀tàsílì àgbẹ̀dìwà. naam síbi rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́pì kẹ́pì ẹjẹ́ àgbàlagbà kọ́kọ́. Náà. Náà. Thank you. tí bàbá wa tí wọ́n béèrè ní wípé ẹni tó ti bọ́ jẹ́ mùsùlùmí ó bímọ ọwọ́ àpàdà lọ jẹ́ pé nínú àwọn ọmọ ìkàkùn fẹ́ǹsì kò ń bẹ̀ bẹ́ẹ̀ lọ sí kìrìtẹ́nìtì lápẹ̀rẹ̀ tó ń gbọ́ ọwọ́ àpàdà yẹn tí bàbá dàgbà sápápátá bàbá yẹn ti ń tẹjọ sí dáadáa tó ń ṣe islam dáadáa ṣùgbọ́n gba bàbá dàgbà sápápátá alọ́wọ́ ẹni yẹn náà ni bàbá dàgbà tó ló gbé bàbá sọ́dọ̀ débi pé ńgbà tí bàbá dàgbà tán tí ó ti kankan tí bàbá òbá ìjọsìn kankan mọ́ tó bẹ̀rẹ̀ sí ní pé àwọn pásítọ̀sì wa wọ́n máa wọ́n máa ṣàdúrà fún bàbá nígbà bàbá kú wọ́n parúkọ bàbá dà pé bàbá ti di kírísítẹ́nì eh, kó tó di pé bàbá kú ní orílẹ̀ ayé wọ́n sì wá lọ sí bàbá ní sí ìsẹ́nì wọ́n wá níbò ní irú ìpadàbọ̀ sí bàbá wọn báwo lè ṣiṣẹ́ rí ètò kọ́kọ́ lè jẹ́ èsì pàtàkì púpọ̀ ní pé amúrúurú ti lọ̀tọ̀ ọlọ́run ọba ló lè yan ọ̀rọ̀ bàbá wọn ní gbogbo jù nítorí táwọn kankankan bẹ tí ò ní àtàwà ní ọ̀rọ̀ bàbá tó ti kọlọ nìkan ní ọmọ sí sẹmọ péjọ ti tọ́lọ̀ fún wa bí a ṣe nínú àwọn nǹkan tọ́lọ̀ ọba ìlẹ́kẹ ọlọ́ọ̀dì bí wá pẹ̀lú ẹ̀ ní kò yọ wà òye tẹ́bí àbàbà ti dé sí bàbá débi pé bàbá ọmọ kankan mọ́ òṣùmọ̀ kótó ni pé ṣẹlẹ̀ yẹn ń ṣẹlẹ̀ ó kí bàbá ọmọ ní àbúrò torí pé ní ètò ọlọ́run ọtọ́ ọlọ́run ọba ń gbà tí ń sàlàyé fún wa ní ìgbésí ayé wa bá ti lọ ayé ó ní wọ̀mí kò máa ń yọ tàwa fà á ìbẹnu tí ó ti kú lèwèlèwè wọ̀mí kò máa ń yọ rọ́tò ìlà àrídá nílẹ̀ rẹ̀ mọ̀ ìbẹnu ilé tó ti fi yóò tún lọ lo ìṣèlú tó jẹ pẹrẹ ju ètò tí ń bá bọ̀ wá tẹ́lẹ̀ lọ tí ó ti dàgbà àdájú kìkẹ́ ilà ayé àìlàmọ̀ mi bá di àìlèmí iṣẹ́ àti ò ní mọ̀mọ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀ tẹ́tẹ́ bá fi kan pé bàbá kí leléyìí yóò jẹ́ sukọ́ ẹ̀fọ́ kan bàbá ẹ̀ ọ́ jọ sùn ọjọ́ sùn èfóònù ni wọ́n ń pelé yìí ókè fóònù bẹ́ẹ̀ ni fóònù èyí tá a máa ń fi wé àbí. sẹ́yìn pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ yẹn bàbá bá wà á sọ bí wọ́n tírú ṣẹlẹ̀ bí o á sọ pé tọ́ ni pé bàbá fi dọ̀rẹ̀ tàbí kankan gbà kankan yẹn kò ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ ọlọ́wọ́n ọba tí ọmọ gbogbo nǹkan síwájú káwọ́ tó mà ní. bí nǹkan bá jẹ́ òdodo tí yẹn fún láwọ̀ ọ̀rọ̀ òdodo ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí nǹkan bá ti jẹ́ ọ̀rọ̀ wọ́n fún láwọ̀ òdodo irọ́ náà ní lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. so ẹnu wọn pé ibi tọ́rọ̀ lè wà ní pé ká pé bàbá yẹn tán nígbà tó dàgbà tán tí ò sọ ọmọ kan tó jẹ́ ẹlẹ́sìn rẹ̀ tó wá sọ fóun súgbà rẹ̀ tàbí ọmọ kan yẹn náà lọ́wọ́ á kú pẹ̀lú rẹ̀ tí bàbá ó sì ní agbára kò ní kankan sí mọ́ kò sóye kankan fún bàbá mọ́ lẹ́yìn gbogbo oúnjẹ tí bàbá lẹ́nu kọ́kàn jẹ kò sóye pé a ti ran àtẹ̀sìn kankan kò jẹ kọ́kọ́ síbẹ̀ mọ́ ó dà kọ́ má jẹ pé irú ọmọ yẹn ló gbé sí ọ̀dọ̀ gan bóyá bàbá ọ̀hún ní mọ́ nǹkan kan mọ́ irú ọ̀rọ̀ bàbá yẹn bá ti dé lẹ́bùn yẹn àgbà pé tó àwọn máa ran ẹ̀ka fọ́mọ́ ti àbúrú fún irú bàbá yẹn níwájú ọlọ́wọ́n tí bàbá yẹn fi dàgbà débi tó dàgbà dé tọmọ yìí fi wá gbé bàbá bàbá olóyè dàbí alára tí irú bàbá bẹ́ẹ̀ bá kú aláǹfààní ká ti sọ látọ̀ lọ́ọ́ ì ìró tí wọ́n máa ń kí ránṣẹ́ sí yàn ká kí sí bàbá ńlá rà ká kí ránṣẹ́ sí torí pé jọ́ kìíní àná tí Nàìjíríà ṣe ọba Ethiopia kú láàrin àwọn kìrìtẹ́nìtì lọ́wọ́ olóṣìṣẹ́ ọba lé gbogbo wọn lórí ṣùgbọ́n títí tí wọ́n ti kò sí àwọn pẹ̀lú rẹ̀ títí wọn ẹni wọ́n ti kí ni o ni ó ti àlẹ́ ìdúró sọ́láṣí kéde pé ànàjáṣí kú lónìí gbogbo ẹni mùsùlùmí ẹ bọ́ta ẹja fi sọ̀lá tó rọ ibù sí lára gbèsè bọ́ ìbò bọ́ ìbò ẹni tí ò sí tòsí àwọn èèyàn pè sọ̀lá tó rọ ìbù gbèsè gọ́ ìbù gọ́ ìbì ní mẹ́mẹ́ gọ́ àti ìbì hamza mẹ́mẹ́ gbèsè yá anabi tí kìrun náà kẹsì lára lórí bàbá yìí kíkọ̀ níṣẹ́ rẹ̀ bá rí bẹ́ẹ̀ tá a màmá dájú ẹ̀ síbẹ̀ yẹn á sì kí ni o á á gbìyànjú ká ṣe bẹ́ẹ̀ fún bàbá yìí ṣùgbọ́n táyé kóyè bá ń bẹ fún bàbá tí bàbá náà fi ń di àmì àmì òun ti gba ní olúwa wọn àtolùgbà lọ́wọ́ bàbá yìí ṣe mùsùlùmí mọ́ tọ́bi ìjẹ́pọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o pé bàbá yẹn lóye wọ́n tẹ̀ ń pé tí wọ́n bá tó sí wọ́n ti sọ pé kìnnì kan wọ́n padà máa pé ó gba ní olúwa rẹ̀ àti olùgbàlà rẹ̀ pé náà làdúrà táwọn ṣe fún ṣe kìnnì o òní òbí máa gbà sòtọ́ bàbá bẹ́ẹ̀ ní òun gbà á àtàwọn òde o ó dàkọ́ jẹ́ orí ni bàbá fi dáhùn iṣẹ́ ẹ̀ka bàbá bá mi rí báyìí pé bẹ́ẹ̀ ni àtàwọn òtí dé àwọn ọmọkọ́mọ kan bẹ tó ti pé wọ́n ya wèrè o tó jẹ́ pé bàbá náà ò ní mánà tẹ́lẹ̀ nítorí oúnjẹ gan lásán báyìí bàbá ní tó jẹ́ pé ó ní ti ọwọ́ rẹ̀ lọ́wọ́ torí oúnjẹ báyìí lásán náà ló fi kó bí kan ni bàbá ń lùlù ọdún alọ́gbọ̀n àbórí lọ́gbọ̀n kan lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ ọkà sọ bàbá dé lórí bọ́ọ̀bà lọ sí kírísítẹ́nì òjijì tí wọn bàbá ọba ti ṣe kíní àwọn ohun nínáwó fún wọn wá ní kíni bàbá nílù ti lu ó jẹ ìpinnu náà dà ó nílù ti lu káàdù ọ̀kọ́lá apá kan burú sí kíni o ó fi ẹja apá kan lọ kọ́lárù ẹ̀ márùn pẹ̀lú orúkọ mùsùlùmí rẹ̀ àárẹ̀ kan àforíjì ọlọ́wọ́n bá fún tí yẹn bá tọrọ fún wàá sún wọn ju ọwọ́ apàdà lọ di àgbà nínú àwọn tó ti pé ojú olórí ibú tó kù láyé lẹ́yìn tí ọgbà sílámù wọn tó fi sílámù gbogbo àwọn eléyìí aburú ńlá ni ní táwọn tó ń bí ọmọ gbọ́n wá síbi kristianity tí wọ́n yìí wọn ò rí wọn ò rí rárá tó bí ìfèsì bàbá wọn bó ṣe yí àwa sínú tọ́ba jẹ́ pé fúnra wọn mú lóye tí wọ́n fi padà sọ pé àwọn gbà gẹ́gẹ́ bí olúwa wọn àti olùgbàlà wọn fún ìṣe mùsùlùmí máa o ṣùgbọ́n ká pé wọn bá ní kankan tí wọn ò lóye kankan mọ́ kò sí kò sí ìjẹniyà kan tá a sọ pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ olóòsè fún wọn pẹ̀lú irú òṣìṣì yẹn nítorí pé làákà ilẹ̀ ọlọ́run fún wa tá máa ṣe kí ni o tá máa ṣe jọ́sìn lọ́jọ́ pé tí wọ́n bá ń ka májẹ̀mú tí ìrún òfìdí ọ̀ràn ẹ̀ léwa lórí wọ́n ka àlàáfíìlù òye kéèyàn ní làákà yìí orí ẹni tó ti sàfẹ́kù làákà yìí pẹ̀lú gbogbo ọ̀nà yóò dín ẹ̀mí sàfẹ́kù làákà yìí kúrò ìsọ̀rọ̀ àìlè lórí mọ́ lásìkò yìí. naam bàbá yìí ṣáájú rẹ̀ dáa ara ti bàbá tí wàá tóyìn naam lọ́yà naam. Thank you ìyìn bá wò ni. asalaamu alaykum wa rahmatulah ọ̀hún náà ni asalaamu alaykum wa rahmatulah pé yóò yí. ayo. tọ́ba gba pípé ọ̀tún torí pé ètò ọ̀tún náà ni a máa ń fẹ́ nǹkan ọ̀tún ju àlàáfíà lọ kọ́gbọ̀ dà kọ́gbọ̀ dà tó dáa ní kófì ọ̀tún òun náà ní kọ́kọ́ tí ó fi yí sáwọn jama tó ti àyè sí ìhàn tóbi tọ́tún rẹ̀ bá wà ní ọgbà tí ó fi yí sáwọn jama ọlọ́ọ̀tà ara rẹ̀ náà. sálámù ọ̀sẹ̀ sókè ti kùn bíi báwo dẹ́kun wo ni bàbá yìí dákun má bínú. mọ́mú ni asalaamualeykum wa rahmatulah asalaamualeykum àwọn sọ pé tọ́ba jẹ́ pé ntí bẹ́lẹ́gbẹ̀ẹ́ bá ti bó ti ní tuma. asalaamu alaykum wa rahmatulah. ọ̀ bùkátà kàtó kù. asalaamu alaykum. èdè ìmáàmù ó wí yẹn tẹ́ ẹ̀ mọ̀ pé ìmáàmù ń dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn. ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé òun ti kí ni o. ọ̀sálàmà ló mọ̀mù fi lòkè bẹ́ẹ̀ náà bàbá. tó sáńsọ̀ tó sáńsọ̀ sì ní kò ní àfẹ́ sùsùsù látọ̀ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kọ́lá. ọ̀yà. àtúwò yìí ṣe bí ìdájọ́ ni wọ́n ṣe. Thank

sẹ́rí ìtọ́jọ́ gbogbo ní ibi ibi tí bàbá bá dé lọ́sibí ẹ̀yìn lẹ́wà bẹ́ẹ̀ o. sẹ́rí ibi tí bàbá bá wà ní ẹ ẹ fi ẹ yà tẹ́ tutọ́ sókè tẹ́ fojú gbalẹ̀ o rárá o ṣé ṣe fi yin bàbá sẹ́mi péjọ bàbá lajú ìdí bàbá sọ ni pé mo fẹ́ ṣe o ìdí wa ni so ẹ wà súnmọ́ bàbá mi dáadáa ẹ ṣùgbọ́n bàbá ń dáadáa gbogbo bí tábúrò ti ní ṣẹlẹ̀ tí bàbá àwọn gbogbo ẹ̀ pátá lẹ́sìn máa dáàbò bọ́ pẹ̀lú orúkọ láti gbogbo tọ́lọ̀ ń fún yín ní nǹkan dáadáa tọ́lọ̀ bá sì ní bàbá ọmọ sọ̀rọ̀ tí wọ́n sì ń gbọ́rọ̀ tẹ́ bá sọ fún wọn ẹ sì máa sọ fún wọn ẹ sì máa bá wọn sàwọn ọ̀rọ̀ kan débi pé táwọn ènìyàn kan bá dé tí wọn bá sọ pé ẹ má ṣe kíní fún mi ẹ má ṣe kódà àwọn olùdarí tí bàbá sọ pé àwọn báyà báyà báyà lè dín máa wọlé tọ̀ ẹ má jìgá lómi ọ̀gá àjọmọ àbí nínú àwọn tẹ̀ bẹ́ẹ̀ ó ní sàyíjọ lọ́dà àbúrò díà kankan káwọn tí wọ́n bá wá àwọn oníkẹ́jọ́ wọn wọlé ẹ̀mọ́jọ́ mọ̀lẹ́bí kankan wọlé oògùn wọn bì wá ìlú wà ló kú sí òun láwùjọ bí yẹn ló kú sí ó sọ ní pé àwọn ẹni bá àwọn ẹ̀mọ́jọ́ wọn wọlé oògùn wọn máa dúró fún mi bí o ti fẹ́ ṣùgbọ́n àwọn àti wọn fún wọn wọlé àdó àná wọ́n ti fún mi wọ́n ti ṣe fún mi ẹ dù dáadáa ni o níbẹ̀ kọ́ tẹ̀ bá ní ipa pé ẹ ní àyè kan tẹ̀lé akọ́mọdéjì bàbá bí tí ò ní sí gbogbo wọn dára dáhùn bẹ́ẹ̀ bí bàbá yẹn kó bẹ́ẹ̀ ẹ gbọ́n lọ sáyé mi ẹ gbé fọkànbalẹ̀ ọmọ bẹ́ẹ̀ fún ọ tí wọ́n sì rí ìtọ́jú tó ní ìtumọ̀ ló pé yín lọ́dá àjò tó ní sí wàhálà tó ní sí bá mi sí omi ọ̀dọ́ ṣùgbọ́n ṣe jẹ́nu ọlọ́ọ̀sán wàhálà náà nípa rí. Thank you lọ́la ọ̀gbọ́dọ̀ lọ ibi ọ̀gbọ́dọ̀ wọ́pọ̀ ọ̀gbọ́dọ̀ lọ máa dé òkú ọ̀gbọ́dọ̀ lọ sí àgbọ̀dọ̀ ọ̀gbọ́dọ̀ lọ sí ibi tí bá kú irú ẹni kọ́ wá nígbàgbọ́ ẹni dàkúlẹ̀ bẹ lọ́wọ́ ní tó tó lè ta àríyára ẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ lébi òkú àwọn lọ́wọ́ máa ń fún ọba ṣe àti nínú ilé ó ti ta ìgbàgbọ́ sí tí ọlọ́run sọ̀kalẹ̀ fún anẹ́gbà Muhammad sọlọ́nà àdìsọ́lọ́ ó yọ báyìí ó ti tètè adágbígbà náà ó ti gba adágbègbà gbọ́ ìgbé ẹ̀ bá ti gba adágbègbà gbọ́ pẹ̀lú tó sọ irú ẹni bẹ́ẹ̀ ti ta ìgbàgbọ́ tí a lè ṣe tọ́lọ̀ fún náà lẹ́sìn sọ̀lọ̀ kẹrin nítòsí bíbá ẹ̀ ní nípàgbé láwọn ní sọ́ndì náà ẹnìkan tó súnmọ́ wa olùkan náà bọ́dọ̀ àwọn èèyàn wa kan wọ́n kàn sọ fún mi pé ọ̀gbọ́dọ̀ wọ́n máa ń sìn lójú ọ̀sẹ̀ méjì wọ̀ ẹni náà bá gbọ́ àwọn gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kejì tí ọ̀dọ̀ sọ́kò báyìí gbogbo ẹgbẹ́ rẹ wọ́n ti dù. wọ́n ti mọ̀ pé ọ̀nà òkú rẹ̀ máa ń sìn ló ná ọ̀nà òkú rẹ̀ bí tọ́bẹ̀ lóhùn bínú rẹ̀ tẹ̀lé ogun tó bá dókun yóò tún padà ọkà dókun yóò padà sílé kò lè dé kankan. àwọn ni láàrin ọ̀sẹ̀ méjì kọ́ òun tó kú lẹ́yìn ọ̀sẹ̀ méjì báyìí gbogbo lẹ ti mọ́ ni gbogbo rẹ̀ tó kú yẹn wọ́n ti bá ṣe gbogbo lẹ tó ju lẹ tó dúró ju lẹ. wá ń tó wá rìn àyẹn rìn àrìn tẹ̀tẹ̀ bọ́sẹ̀ bí a ah, ibi iná sì àbí ibi ìkọ ni ah, ìdí tí mo mọ̀ ń kàn lọ́nà náà nìyá bí ẹ̀rí kaba yìí ọjà ní kù ìwà abúlé kéèyàn sọ̀rọ̀ àwọn ibi yòówù kọ́ bàjẹ́ wọn á kọ́ nǹkan tì báyìí ní dáwọn lóhùn wa bẹ̀rẹ̀ nàmbà wán ọmọ tó ń pè nàmbà sílé ilé rẹ̀ lọ́tẹ̀lé lọ́dọ̀ mi wọ́n fún wájú ẹ̀ ìyá rẹ̀ kírísítẹ̀nì wọ́n wá ní kò sọ́nà fún kọ́márìn apẹ́tìsì lọ́mọ yẹn wà wọ́n wá ní kò sọ́nà kọ́márìn láàrin ẹ̀ mọ́tò ìjọba ìbábà ẹ̀ wọ́n bá mi mẹ́ta yẹn lọ́dọ̀ dákun gbé mọ́tò síta kọ́márìn báwo ṣùgbọ́n ọmọ náà bẹ̀rẹ̀ sí ìjọba ẹni tí gbogbo àwọn ìdíjí wọ̀nyẹn ti di aburú ni kí mùsùlùmí ti di ọ̀ṣọ́ra fún bẹ́ẹ̀ o àtàwọn tí wọ́n ń lu aago káàkiri náà ẹlòmíràn máa lu aago káàkiri lọ́gbẹ́ à ní àdúgbò yìí olúwa fi hàn mí nínú àdúgbò yìí pàápàá jùlọ ní wájú tí olúwa fún mi wà níwájú ẹ̀ báyìí ìgbé ọkùnrin kan ọkùnrin ọ̀ranù nǹkan bá tẹ pé tẹ́sìn ni wọ́n wọ́n wọ́n fúnra wọn níròyìn pa èèyàn ni ọmọdé sara wa o kátàkátà ni oṣù nígiri ọgbọ́dọ̀ gbàgbọ́ tọ́wá ni wọ́n ní nǹkan kábàáyọ̀ ṣẹlẹ̀ yọ̀ ṣẹlẹ̀ tí wà á ti mọ̀lẹ́bí ẹ̀ látòkè kalẹ̀ pa àwùjọ ọmọ àwùjọ bí láì lọ́sọ̀ọ́ lẹ́kùn ẹ̀wọ̀n fún lódìdí ni tí n bá wá lọ síbi òkú kí ni ó sí wa àti fámílì ẹ lórí fóònù àgàgà kó tó wá jẹ́ nìkan tó ọmọ ọ̀wọ̀n kún ni kà á dà fún ọ wọ́n ló ṣubú dànù wo má sàmì ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí o gbọ́kú gbọ́kú lẹ́yìn lẹ́yìn pẹ́dápù rí o fẹ́ mọ̀ sí àbúrò ni bàbá yọ ọ́ pa fóònù kí á rí sí àtọ̀ eh? ah, wọ́n lẹ́yìn ìjàpá yẹn náà o ah. ẹ̀ pé lẹ́ẹ̀kan náà ni ó ṣe kí ni o yọ pa fóònù ni pé eh? ẹ́ ah, ọkùnrin géńdé ọkùnrin ni o kò tiẹ̀ mú kékeré ó bẹ̀rẹ̀ sí ní báyìí ilé tẹ́lẹ̀ gbà. ẹ̀hán bó ṣe rí nù a gbọ́dọ̀ nígbàgbọ́ sọ owó gbogbo ọ̀nà yóò torí ọba wa ó kéde olè gbọ́n lórí ni kò sí nǹkan mi wọ́n sì bọ ọlọ́mọ àjẹ ara ìjà lásìkò tí wọ́n sọ wọn ara bàbá èèyàn ni ọ̀wá ya wọ́n wọn náà wọ́n sọ pé wọ́n lọ́ọ́ gbọ́dọ̀ débẹ̀ bàbá èèyàn lọ́wọ́ á kú èèyàn bá ní pé wọn ìrísí òun òun ò ní rìn wọn sàrà sí òun òun ọ̀gbọ́dọ̀ wọ́pọ̀ òun ọ̀gbọ́dọ̀ lọ báyìí náà bá dàgbà sára rẹ yá ọmọ rẹ náà ò ní ní rìn ẹjẹ bíi o ẹjẹ bíi ẹlágbàlẹ àwọn àgbálẹ yìí ni alásùnmọ́ rẹ alásùnmọ́ alásùnmọ́ wa ni lẹ́yìn bàbá ó tún wá sẹ́yìn sọ pé kinní kan kòkòrò tí ń jẹ fún lára ẹ̀fọ́ lọ́wà èdè ń jẹ̀gbá náà lára àgbá lọ́wà. bàbá rẹ̀ òun náà ni bàbá tó ayẹ kéèyàn tọ́jú tó tọ́jú ìgbà kékeré dàgbà tó wá dé tó àsìkò tí ọmọ jẹun yẹn gbà yẹn bàbá yẹn wá tó rójú àti máa ṣe mí. bàbá ìtẹ̀mí pé tí làbá ìjọba pé èèyàn wọ̀ fún mi bó ṣe rí ni ẹ má jẹ àdáwọn ló gbogbo jáde-jáde yẹn tọ́ba tiẹ̀ ti fẹ́ máa ṣe kíní kaba ti fẹ́ máa sọ̀rọ̀ tó ti dé ìwọ̀ tiẹ̀ máa tó ṣe ọmọ kọ́ pa bọ́ọ̀lù ṣé lágbájá nu ee ọ̀rọ̀ kan lọ ṣẹlẹ̀ o sórí tó kú kan bá kú ọ gbọ́dọ̀ ṣe kíní kí ló wí láti tuntun pé olórí bú òní sọ̀rọ̀ mi gbọ́ olórí bú òní yẹ́sọ̀ ọmọ wọn fún ni kó o tó sọ tó o fẹ́ sọ kọ́kọ́ gbọ́ tèmi o kọ́kọ́ gbọ́ tèmi o ọ̀wọ́n kan fún yọ pa ọyọ ṣe mistake ni ọmọ ẹ̀ńtọ́ fẹ́ bá sọ̀rọ̀ sọláwọ tó a jẹ pé ẹni bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ̀rí bẹ́ẹ̀ ṣe wá sí fún ẹ ṣe wá sí fún tí ọba lọ jẹ́wọ́ bí irú jíǹsẹ̀ yìí aburujọ́ ṣẹlẹ̀ tí ó lágbára wájú ọlọ́run wọ́n bẹ̀ lọ fún tàájú ó tún gbọ́ fẹ́ sí ayé ọ̀dà afẹ́ ìrọ̀ o ẹ dákun wọ́n rán mi ní o àfa wọ́n rán mi ní o ta lọ́rán o torí mo ti gbóhùn rẹ o mo ti mú ohun rẹ o mo ti mú à ẹ̀ ń tọ́ sọ bẹ́ẹ̀ ò ní bẹ́ẹ̀ yọ sọ̀rọ̀ pé ẹ wo ẹsẹ̀ mi jẹjẹ tẹ mọ̀ lẹ́yìn kàdí jẹ ní báyìí. yọ sọ̀rọ̀ bàbá bá lọ ohun rẹ ọlọ mo ti gbọ́ ohun ẹ kalẹ̀ lókè pé ohun rẹ yìí tí n bá ti gbégbé tí n bá ti pé ohun rẹ báyìí kò tún sọ̀rọ̀ ọmọ láyé ẹ̀ àwọn bẹ́ẹ̀rù gbọ́dọ̀ halẹ̀ mọ́ ó kulẹ̀ mọ́ ẹ̀ náà máa ń والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته